ọba jẹ́ bẹ́ẹ̀ èèyàn sẹ́lọ̀ bákan náà eléyìí gbọ́dọ̀ pé sí ara aṣọ àwọn obìnrin torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ obìnrin tó bá wọṣọ tó jẹ́rú aṣọ ọkùnrin ọlọ́run láàánà rẹ̀ ọkùnrin tó wọṣọ tó jẹ́ta obìnrin kọ́ ọlọ́run láàánà rẹ̀ wàyí lábẹ́ àwọn obìnrin tó jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ máa lo hijab wọ́n gbọ́dọ̀ máa lo hijab hijab oríṣi méjì ló sì wà hijab ilé àti hijab aṣọ ìjáàbù ti lé ọlọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wọn sọ pé wa idha sa'altumuhunna mata'an fas'aluhunna min wara'i hijab tẹ́ ń bá ń tọrọ nǹkankan tẹ́ ń béèrè nǹkankan lọ́dọ̀ àwọn obìnrin obìnrin tí èso ìyàwó rẹ̀ ẹ̀yin ògiri ní kò ti bí. ètùtù agbẹnu síbi tòsí etí obìnrin ọmọ bá a sọ̀rọ̀ ìwọ dúró náà dúró ń bá a sọ̀rọ̀ ìsìlámù ọgbà bẹ́ẹ̀ ìsìlámù ọgbà bẹ́ẹ̀ distance gbọ́dọ̀ wà láàrin ògiri gbọ́dọ̀ wà láàrin kọ́tìn gbọ́dọ̀ wà láàrin hijabu tọ́lọ̀ wọn bá kọ́kọ́ sọ kalẹ̀ nù ẹ̀yìn rẹ̀ lọ́lọ́run wá sọ hijabu ta sọ náà kalẹ̀ bẹ́ẹ̀ bọ́lá ń sọ pé wala yubdina zinatahunna illa ma zahara minha àwọn obìnrin àgbọ̀dọ̀ gbọ́sọ̀ wọn hàn àyàfi tí ò lè má hàn nínú ẹ̀. apá kan nínú àwọn olùmọ̀ lè tí ò lè má hàn nínú ẹ̀ òun náà lójú àti àtẹlẹwọ́ kò rí bẹ́ẹ̀ nítorí pé ojú kìí sàdédé hàn àtẹlẹwọ́ kìí sàdédé hàn àyàfi ká gbé hàn èwo wá ní èwo ní èwo ní máa hàn láì jẹ́ pàwọ́ la gbé hàn òun náà la sọ aṣọ tó wọ̀ kò lè ṣe é gbé pamọ́ bọ́ bá faṣọ bu aṣọ aṣọ náà la máa rí. ilé ọdẹ àgbọyé Abdullahi bin Mas'ud radiyallahu anhu ọlọ́dọ̀gbàjù. ìyẹn ni pé wọn ò gbọdọ̀ gbọ́sọ̀ wọn àyàfi tí ò lè má hàn aṣọ aṣọ tóbìnrin hàn tọwọ yọ hàn náà ilé ìjẹba àwọn. ọlọ́sìn sọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam oníyà ayyuhan nabi kulli azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin dhalika adna an yu'rafna fala yu'dhayn wa kana allahu ghafuran rahima ìrẹ́ anabi sallallahu alayhi wa sallam sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo obìnrin àwọn mùsùlùmí wípé kí wọ́n gbé jàlábí àwọn wọ̀ jìlbáàbù wọn kí wọ́n gbé wọ̀ látòrí kọ́ lọ sí sálẹ̀ gbàgẹ̀rẹ̀ kó bo gbogbo ara wọn ibi tọ́lọ̀ wọn bá ti pa gbogbo àwọn aláríyànjiyàn lẹ́nu mánu wá ní sáà ilmọ̀mìnì àtàwọn obìnrin àwọn múmìnì tí wọ́n bá ti lọ́ọ̀ fẹ́ ajẹ́ pé ìwé èso obìnrin mùsùlùmí nù ọ̀fẹ́ fún ìyàwó rẹ̀ ajẹ́ pé ẹ̀yin ṣe mùsùlùmí nù tọ́ nítorí di eléyìí asọ́gbàgẹ̀rẹ̀ látòrí yọ wá sílẹ̀ eléyìí jẹ́ hijab sọláàtì obìnrin kọ́ kò sí yàtọ̀ láàrin sọláàtì obìnrin àti sọláàtì tọkùnrin ọlọ́run ṣe lọ́ràn yẹn lórí ọkùnrin kó ṣe sọ́láàtì ó sì ṣe lọ́ràn yẹn lórí obìnrin kó ṣe sọ́láàtì àbẹ́ ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó ní wa aqimna as-salata wa atina az-zakata wa atina az-zakata wa ati'na Allaha wa rasulahu ẹ̀yin obìnrin ànábì ẹ máa gbé sọ́láàtì dúró ẹ máa yọ zakat ẹ sì máa tẹ̀lé àti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa tẹ̀lé àti ọlọ́run ọba wa ó túmọ̀ sí kóbìnrin náà gbọ́dọ̀ ṣe sọ́láàtì obìnrin lẹ́sì ìwọ náà ṣe sọ́láàtì gẹ́gẹ́ bọ́kùnrin ṣe ṣe sọ́láàtì ọgbọ́dọ̀ mójútó àkókò sọ́láàtì gẹ́gẹ́ bá àwọn ọkùnrin náà ti gbọ́dọ̀ mójútó àkókò sọ́láàtì ìbànújẹ́ ńlá ni kó o délé laago mẹ́wàá kí ìyàwó rẹ̀ wá máa sọ pé mi ti ṣe sọ́láàtì mọ́gìrì à ń bọ̀ sí bọ́ sí sọ́láàtì ìṣà ó yẹ kó bínú sí báwo ló ṣe lè máa fẹ̀sìn ṣeré báyìí báwo ló ṣe lè máa fẹ̀sìn ṣeré báyìí torí àwọn obìnrin ó ṣe sọ́láàtì ọkùnrin ọkùnrin yóò pèpè fún sọlá obìnrin kì í pèpè fún sọlá tóbìnrin ọba tẹ̀ sí kọ́ọ̀mà kò sí ní tó burú mbẹ̀ tóbìnrin ọba tẹ̀ kọ́ọ̀mà kò sí ní tó burú mbẹ̀ ìyàtọ̀ mi tó wà láàrin ọkùnrin àti obìnrin nínú sọlá òun náà ní kó obìnrin gbogbo ara rẹ̀ náà ní ìhòòhò títí tó fi dórí sọlá gbogbo ara rẹ̀ náà ní ìhòòhò títí tó fi dórí sọlá àyàfojú rẹ̀ nìkan ẹnu àwọn olùmọ̀kò pé yóò sì júlẹ̀ nínú sọlá ìyapa wa wà láàrin wa lórí àtẹ́lẹwọ́ rẹ̀ àtẹsẹ̀ rẹ̀ méjèèjì àtẹ́lẹwọ́ àtẹsẹ̀ méjèèjì ṣé yóò sí ọ̀nà lẹ́nu sọ̀dá ìyapa wà láàrin ṣùgbọ́n àtọ́jú àtàtẹ́lẹwọ́ àtẹ̀sẹ̀ méjèèjì yẹn ń ṣe ni ìyapa wà láàrin àwọn ẹni tó ń ní ṣé yóò sí ọwọ́ sẹ́sẹ̀ ẹlẹ̀ náà tó bá ti pé níbi títí ń ṣe sọ̀dá ẹni tọ́jú àjòjì sí òní rí àmọ́ tó bá ti pé ibi tí wọ́n ti rí ni kó bójú rẹ̀ gan kó tún bọ ọwọ́ kó gbẹ̀sẹ̀ eléyìí jẹ́ bóbìnrin ó ti ṣe máa múra nígbà tí wọ́n bá ṣe sọ̀dá ẹ̀yin ìyá tẹ̀ wọ́n bó ń fò nígbà tí ṣe sọ̀dá tìǹkan sẹ́ni gbà ṣèdánù nìyẹn àṣedànù nìyẹn ẹ gbọ́dọ̀ wọṣọ tí ó balẹ̀ dẹ́dẹ́dẹ́ obìnrin kan wá ń béèrè tó bá jọ̀ràn yẹn ni pé ká wọṣọ tí ó bo gbogbo ara wa náà nínú sọ̀lát ṣé dandan ni kó tún jẹ́ jìlbáb kìí ṣe dandan kó jẹ́ jìlbáb pàápàá jùlọ tó bá ti pé nu lé yín lẹ́yìn ti ṣe sọ̀lát kìí ṣe dandan ni kó jẹ́ jìlbáb níbi tí ẹnìkan ti ní rí yín àkọ́kọ́ yín níbi tí ẹnìkan ti ní rí yín àfi bàbá yín àfẹ̀gbọ́n àfàbúrò yín ibẹ̀ yẹn kìí ṣe dandan kó jẹ́ jìlbáb ó bá róró rẹ̀ ó bá sì wọṣọ orísìmì láti rí gbogbo gbogbo ara rẹ̀ sátìrì gbogbo gbogbo ara rẹ̀ agbá kan nínú àwọn fuqaha àwọn sọ ikpe tóbìnrin wọn bá ṣe rúkú rúkú rẹ̀ yàtọ̀ sí tọkùnrin tí wọn bá forí kanlẹ̀ tí ẹ yàtọ̀ sí tọkùnrin tí wọn bá jókòó tí ẹ gbọ́dọ̀ yàtọ̀ sí tọkùnrin wọn ní tí wọn bá ṣe rúkú yọ para rẹ̀ pọ̀ kò ní ya apá rẹ̀ wọn ní tí wọn bá forí kanlẹ̀ náà yóò tún pa apá pọ̀ mẹ́gbẹ̀ yóò tún pa tán pọ̀ kò ní ya wọn ní tí wọn bá jókòó bẹ́ẹ̀ náà ni yóò tún para pọ̀ eléyìí báyìí wọ́n sọ bẹ́ẹ̀ ààrẹ rí tó tó báàkì rẹ̀ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wa alihi wasallam sọ pé sallu kama ra'aytumuni usalli àyàfi tó bá ṣe é pé ẹni tí wọ́n ń wò oní ẹnìgbà bẹ obìnrin tó bá ti lè yá tán jù nǹkan lè jábọ́ ńbẹ̀ tí nǹkan bá ti jábọ́ ńbẹ̀ àlùwàlá bàjẹ́ tó ń táwọn fuqaha òun wò ni so àlùwàlá rẹ̀ ó bàjẹ́ lálùwàlá bá bàjẹ́ lórí sọlá yóò tún lọ tún àlùwàlá sí tó bá so ó ṣe ṣe kọjá pé tí wọ́n wò nù tí wọ́n fi sọ tí wọ́n sọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ajẹ́pọ̀rọ̀ wọn nítumọ̀ tóbìnrin náà lè ṣe sọ̀láàt kó ṣe máàmù ẹnu àwọn olùmọ́kọ́kọ́ kù ikú obìnrin ò lè ṣe ìmáàmù fáwọn ọkùnrin kò sì lè ṣe ìmáàmù fún jàmáà tó kọkùnrin àtòbìnrin sínú yàtọ̀ sẹ́yìn ń tọ̀rí kọ̀ sọ pé ọmọ ṣéwù yín lóbìnrin ẹni wá ń ṣe lè máàmù fún yín lódìdí nàìjíríà yóò ti Senegal wá yóò ṣe lè máàmù fún yín ẹ̀yin náà sì máa ṣe Allahu Akbar ẹ̀ máa ṣe sàlámù alaykum lẹ́yìn obìnrin kí ló ṣe yín kí ló ṣe wọ́n tún ní nàná kínní kan ni kínní nna. nàná sẹ́mi pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ni wọ́n máa ń lo nàná fún lédè haúsá pé di ya yín yín Anabi yín wà níbí yín a máa bí ma ni ọmọ rẹ̀ náà tún bí ma ọmọ àtọmọ ọmọ òkúnlé sóbìnrin yóò ṣe lè máa mú fáwọn ọkùnrin kò sì gbọ́dọ̀ ṣe lè má mú fún jama tọ́lọ́kùnrin àtòbìnrin nínú pọ́tọ́ ìyapa wa ṣẹ́kù lórí kó ṣe lè má mú jama obìnrin lásán ìmáàmù Malik ní kò tọ́ rárá apá kan náà fuqaha kẹ́bi Shafi'iyya àti Hanabila wọ́n ní kò burú torí a rí pé Aisha ṣe lè má mú fáwọn obìnrin rí ìyẹn ni kí fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ táwọn obìnrin bá fẹ́ ṣe sọ̀láàtì tí wọ́n jọ máa bẹ́ẹ̀ àgbà nítorí kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ tó máa fẹ́ ṣe sọ̀láàtì tí wọ́n jọ máa bẹ́ẹ̀ ẹ máa fi sílẹ̀ máàmù tí wọ́n dúró sí yóò dúró ní sáfù alákọ̀ọ́kọ́ pẹ̀lú jàmá yòókù láàrin kẹsì pé ọ̀bọ̀ wájú torí pé obìnrin ò sínú ẹni tí máa gbáyà wájú lónìkan so yóò ṣe lè máàmù yóò gbọ́n sókè lọ́nà tó pé àwọn ẹni tó wà ń tòsí rẹ̀ ọmọ gbọ́n ti ń ké tẹ̀sí màkìlì tọkùn yóò gbọ́n sókè tí gbogbo jàmá tó ọgbọ́n ti máa ń wí ọjọ́ báwọn sóbìnrin lè lọ mọ́sálásí kọ́ lọ sí sọ́lá dáadáa turpa nabi sallallahu alayhi wa sallam la tamna'u ima allahi masajid allah wa salatuhunna fi buyutihinna khayrun lahun. ẹ má kọ̀ fáwọn obìnrin láti lọ mọ́sálásí o ṣùgbọ́n sọ láti tún wá sí ilé wọn ó lóore jù torí ẹ tíyàwó rẹ tó bá tọrọ yọ̀ǹda fún ìfẹ́ lọ mọ́sálásí ẹjọ́ lọ àmọ́ lẹ́yìn tó gba yọ̀ǹda tó bá gba yọ̀ǹda kò sáyò ẹ ọmọ lọ mọ́sálásí ni ọlọ mọ́sálásí ni ta ló ní kọ́ lọ tó bá tún dánrọ ẹ̀wọ̀ kan àbùkù ẹ sẹ́tù máa gbàǹdà kí tó lọ mọ́sálásí ni ọ̀gbẹ́sìn yé ni tọ́lá àdìsí kan wá tó tún sọ jáde tóbìnrin bá tọrọ ọ̀yọ̀ǹda ẹ má kọ̀ fún láti lọ mọ́sálásí ó túmọ̀ sí pé tí ó bá tọrọ ọ̀yọ̀ǹda ńkọ́ ẹ lè kọ̀ fún kásàkíyèsí àmì ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ sọlá ti tó sẹ́ńlẹ̀ rẹ ó lóore ju ètò ọlọ́sẹ́ mọ́sálásí lọ. tọ́ba àdìjọ ọdún kọ́ àwọn obìnrin ọ̀jáde tó fi dórí ètò bímọ ma bímọ jáde lára rẹ̀ tó dórí ètí ètí ẹ̀ jáde anábì ní ẹ̀kú gbogbo wọn jáde eléyìí jẹ́ tijọ́ ọdún ọ̀rọ̀ nípa kú gbogbo aláko ọkùnrin ó kú obìnrin ó kú gbò láti àṣì tóbìnrin bá kú àwọn obìnrin o obìnrin lọ ah, mi lọ́mọ wa wé obìnrin olóbìnrin kọ̀tọ́ ọ gbọ́dọ̀ wé obìnrin obìnrin yóò ṣe kínni ni ọ obìnrin Allahumma àyàfi tó bá ṣe kọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ ń bẹ ọkọ ni ìyàwó bó Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wọ́n Ali radiyallahu anhu òun lọ́wẹ̀ bó ìyàwó ònlọ́lẹ́tọ̀ kọ́ wẹ ọkọ rẹ̀ tọba láyà rẹ̀ gẹ́gẹ́ bí asma bintu umayr radiyallahu anha gẹ́gẹ́ bó ti ṣe wẹ abubakar radiyallahu anhu ní ìgbà tí abubakar salais oníyàwó abubakar tẹ́lẹ̀ ìjẹba àìjẹbẹ àwọn obìnrin ní ọwẹ obìnrin lẹgbọn o yẹsẹ pé tó kó òkú dáhà gbé wá sí mọ́tíláṣí bàbá kan ní ma bá wọn wẹ̀ kú bí sẹ́ńsì ọkùnrin lẹ̀ ní sí obìnrin lẹ̀ ọlọ́mọdé ọkùnrin kan kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kó bọ́ sí òhò nítorí pé ọfẹ́ wẹ̀ wàá fi aṣọ sí àárín ìdodo rẹ̀ mọ orúnkún rẹ̀ ìgbà tó ń ṣe fa aṣọ síbẹ̀ ọ̀ gbọ́dọ̀ sí wò. abẹ́ aṣọ tẹ́ ti dè má láàrin ìdodo tó rúnkún iná ti bọ́ sòkòtò rẹ̀ abẹ́ aṣọ lẹ́ bọ́ sòkòtò ẹ gbọ́dọ̀ wo ti ń bẹ láàrin ìdodo tó rúnkún. bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá wẹ obìnrin Allahumma àyàfi tó bá jẹ́ pọ́kọ lọ́fẹ́ wẹ̀ ìyàwó rẹ̀ kò nídìí kọ́ fa aṣọ bò lára allahumma àyàfi tó bá kóbìnrin náà fẹ́ wẹ ọkọ rẹ̀ kò ní ìdíkọ́ fasọ bò lára nítorí pé kíni kò sí ìhòhò láàrin ọkọ àtìyàwó rẹ̀ tó bá jẹ́ kóbìnrin ló kú à ń fẹ́ kó pé aṣọ márùn iná ni wọ́n fi sí aṣọ gbẹ̀yìn lára rẹ̀ aṣọ abala márùn ni wọ́n fi sí aṣọ gbẹ̀yìn lára rẹ̀ kó sì jẹ́ aṣọ funfun alákọ̀ọ́kọ́ ìlọ́dì eléyìí tá a rò fún gẹ́gẹ́ bí ìrò ẹlẹ́ẹ̀kejì ìborí tá a fi borí rẹ̀ mójú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta èyí tá a wọ̀ fún bí ibùba àníran o àníran lẹ́gbẹ̀ẹ́ o àmọ́ àṣẹ ọrùn rẹ̀ lọ́nà tó ń pẹ́ àgbèwọ̀ lọ́rùn so yọ̀wọ̀ àwọn àwájú yọ̀wọ̀ àlẹ́yìn ṣùgbọ́n gbẹ̀gbẹ́ rẹ̀ ń kọ́ àníran ó ti atọ́ mélòó nù ó di mẹ́ta àwọn amú ìbora ńlá yọjẹ méjì àwé ìbora alákọ̀ọ́kọ́ ma àtún àwé ìbora ẹlẹ́ẹ̀kejì mọ́ta alákọ̀ọ́kọ́ yìí Ọ aṣọ mélòó nù ó di márùn yàtọ̀ sọkùnrin aṣọ mẹ́ta péré ni ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin nìyẹn bẹ̀yẹn. bákan náà obìnrin tó kú à ń kọjá pé irun orí irun orí rẹ̀ abásọ́nà mẹ́ta nígbà tó kú kótó di pé a gbèsè kótó di pé àfàsọ gbẹ̀yìn ẹsẹ̀ lára lẹ́yìn tá a irun orí rẹ̀ sọ́nà mẹ́ta bákan náà nínú àwọn àdájọ́ tó tún ní í ṣe pẹ̀lú obìnrin òun náà ni kóbìnrin ọ̀gbọ́dọ̀ tẹ̀ lókù lọ síbi tí wọ́n ti sin o obìnrin ọ̀gbọ́dọ̀ tẹ̀ lókù lọ sórí tẹ́ o àwọn ọkùnrin náà tẹ̀ lókù lọ sórí tẹ́ Ummu Atiyya radiyallahu anha ó ní nuhina an ittiba'i al-janaza walam yu'zam alayna anabi sallallahu alayhi ó kọ̀ fáwọn obìnrin láti máa tẹ̀ lókù lọ sórí Ibn Taymiyyah rahimahullah ó ló ń lọ́gbọ́ yìí bẹ́ẹ̀ ó ń lọ́gbọ́ yìí pé wọn kàn pa wa illa al-aslu ni pé haramu haramu ni kóbìnrin ọ̀tẹ̀ ló kú lọ sórí tẹ́ kóbìnrin ọ̀tẹ̀ ló kú lọ sórí tẹ́ ṣùgbọ́n sẹlẹ̀ ipò wa nínú sunna báyìí nàbí sallallahu alaihi wa sallam wọn lọ sin òkú kan ibi tá ti tajú kan wọn bá róbìnrin kan tó na wá síbẹ̀ Umar radiyallahu anhu anabi ni kò fi o ó túmọ̀ sí pé obìnrin ọgbọ́dọ̀ tẹ̀lé kù lọ sórí tẹ àyà àtẹni tá a bá rí accidentally àní lè àkànbá lórí tẹnu ẹ má lè kẹ má sọdẹ dàyé drama sẹ́wọ̀n kóbìnrin kò sí ń tọ́ka wọn yọ bẹ̀rẹ̀ ebú nìsín tó a pé ìyá tiẹ̀ ló kú sóòní débẹ̀ adébó ti ṣe jẹ́ mẹ́ nínú àwọn adájọ́ tó tún ní í ṣe pẹ̀lú obìnrin òun náà ni pé ǹjẹ́ obìnrin wa lè bẹ orí tẹ́wò bí kọ́tọ́ o kọtọkọbìnrin ọbẹ orí tẹwò torí pé anabi sallallahu alaihi wasallam ọni la'anallahu zawwaratil qubur Ọlọ́run la'ana àwọn obìnrin tí máa bẹ orí tẹwò lọ́pọ̀lọpọ̀ riwaya mi ọni la'anallahu za'iratil qubur Ọlọ́run la'ana àwọn obìnrin tí máa bẹ orí tẹwò làánà òsè tẹrí gbàdàmà àfi bó ti wá jẹ pé gbogbo agboolé tí ló ti dorí tẹ báyìí tẹlẹyìn kò sí wàhálà mbẹ nítorí pé lé ló ti síwájú kẹ tó máa sìnkú sílé eléyìí ò ní sọ yín dání tọ́lọ̀ ńlá bó tilẹ̀ jẹ́ pé ńtọ́ dáa dunu kíkà tètè kókó ńlẹ̀ o ilé tó bá jẹ́ kó gédé rẹ̀ sàárè ni kọ̀tàkùtì ẹ̀dá kéèyàn máa gbé bẹ̀ ẹ̀ gbọ́n tá ànàbì sọ ni la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn alẹ́ yín di sàárè sàárè sàárè. tọ́ eléyìí ò jẹ́ báwọn ẹ gbọ́dọ̀ borí tẹ́wò ẹ̀yin obìnrin. ǹjẹ́ nínú ìdájọ́ tó tún jẹ mọ́ òun náà ni ká máa ké kòkó ká máa kòkú lòun àrò ká máa sunkún péyàn kú kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ. torí pé anabi sallallahu alayhi wa sallam oni laysa minna man latama al-khududa wa shaqqa al-juyuba wa da'a bi da'wa al-jahiliya kò lè jọ kan nínú ìjọ tiwa ẹni tó ṣe wípé ó ń síra rẹ̀ lábàrá nítorí péyàn kú ó ń fasọ yamára rẹ̀ lọ́rùn nítorí péyàn ó sì ń wíwèé kú irú ìtàn máa dúdú nítorí péyàn kò lè jọ nínú ìjọ anabi muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí mi bari anabi sallallahu alayhi wa sallam mina saliqa walxaaliqa washaaqa muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam ó ní kò sí ntọ́kàn o pẹ̀lú ẹni tí ń kígbe tí ń pariwo nítorí pé èèyàn kú kò sì sí ntọ́kàn o pẹ̀lú gbogbo obìnrin tó ti kọ́ lọ fárí rẹ̀ níta pandara nítorí pé èèyàn kú kò sí ntọ́kàn o pẹ̀lú gbogbo obìnrin tí ń fa sọ yamara rẹ̀ lọ́rùn nítorí pé èèyàn kú torí délé ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra o ikú dandan ni tó bá dé àfi ká ṣe sùúrù wa bashiri sabirin alladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un ẹ fún wọn ní ròdùnú àwọn oníṣòro àwọn tó ti pé ńgbà sádàn òde bá wọn ní wọn máa sọ ni pé ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ Ọlọ́run náà láti padà sí ẹ sunkún ni òkúkú ẹ máa ké ẹ máa ké káwọn mọlẹka náà ò torí àwọn yorùbá ìsọkúsọ pọ̀ tí wọ́n bá fẹ́ kọ àkọọ́lẹ̀ ìsọkúsọ yorùbá kò sí ìwé tí ó gbà màmá kan ọmọ rẹ̀ kú ọmọ wa kú kékeré ọlọ́run lọ́mọ ayé wa àti burúkú tí wọ́n ń ṣe fún yàrá ìbànújẹ́ ẹ ó ṣe sùúrù nípa torí yóò máa lọ yóò máa bọ̀ ni yóò máa pààrà alẹ́ ni yóò máa jẹ̀ka ni kẹ́ hẹ́ẹ̀ hẹ́ẹ̀ yá yóò bá lẹ́wọ̀ màmá ìdààmú wa bá a kọ̀ wá mọ tí ó ṣe mọ́ wọ́n ní yóò máa jẹ̀ka mọ́ ní kò jẹ̀ka kankan kankan ngba tí ṣe ń jẹka kó tó kù ni wọn ní ọjẹka so kò ní jẹka jarí kọ́dọ̀ olórí rẹ ọmọ ní lọ́nà wo mo ní àwọn alìjẹ́nà nìyẹn àbí bàbá rẹ ṣe mùsùlùmí ni ó ní mùsùlùmí ni mùsùlùmí lọ olórí rẹ ọmọ nìyẹn èyí kan bẹ́ẹ̀ lọ́nkọ́ ọmọ ogun kékeré ni àmọ́ olórí rẹ lélẹ̀ ìgbà náà lọ́kàn ya tó balẹ̀ ó tún wá tuntun wí wọ́n ní yọ̀ọ̀mọ̀ lọ yọ̀ọ̀mọ̀ kò ní lọ́kọ̀ níbọ̀ nígbà tí èsì pé ń fámárùwà so eléyìí túmọ̀ sí pé gbogbo àwọn kútùbà burúkú ń bẹ lẹ́nu Yorùbá ẹ̀hẹ́n wọ́n lé ní ká ẹ máa sunkún tó kí màlẹ́kọ̀ lè sàánú òkú nínú sọ́ọ̀mù Ramadan ìyàtọ̀ ń bẹ láàrin ọkùnrin àti obìnrin bó tilẹ̀ jẹ́ pé gbogbo aná lọ́lọ́run ṣe sùyàmù lọ́rùn àyàn lé lórí ṣùgbọ́n obìnrin ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ bí máa lè jáde lára obìnrin ẹ̀ ní ṣe sùyàmù nígbà tẹ́ ń ṣe nǹkan oṣù àbí gbà tẹ́jẹ̀ bí máa ń jáde lára yín ṣùgbọ́n nígbà tí Ramadan bá lọ tí nǹkan oṣù bá dá tí ẹ̀jẹ̀ bí máa bá dá kílẹ̀sì ẹ̀ ṣàṣùyàmù Ramadan ẹ̀ ṣàn obìnrin lè lóyún nínú Ramadan ó sì lè máa rí ma nínú Ramadan tó bá jẹ́ pé kò rọrùn fún un láti ṣe sùyàmù Ramadan pẹ̀lú oyún tí ń bẹ nù rẹ̀ kò rọrùn fún un láti ṣe sùyàmù Ramadan pẹ̀lú ọmọ tí ń rè yóò fi sùyàmù Ramadan sílẹ̀ yóò san padà lẹ́yìn Ramadan yéésì fídíà ni ó sì o yéésì pé ó fẹ́ nìkan ló ń jẹ o yóò san padà ni ó múra o torí pọ̀rọ̀ rẹ̀ ju aláàrẹ̀ kọjọ arúgbó kọjọ arúgbó aláàrẹ̀ lọ́jọ́ yóò san padà kódà tó bá jẹ́ pé nítorí ìtara rẹ̀ ni ò ṣe gbà ni ọ̀sán padà lásán tó bá ṣe nítorí ọmọ tí ń bẹ́nu rẹ̀ ni ò ṣe gbà tó bá yẹ pé nítorí ọmọ tí ń rè ni ò ṣe sọ sùyàmù Ramadan yọ ọ̀sán padà pẹ̀lú sùyàmù ojoojúmọ́ yóò tún bá láì níkà. mo rò pé yé wa ó túmọ̀ sí pé double payment ni ó ṣe yọ ọ̀sán ọjọ́ ń padà yóò tún wá fáláì níkà ló ń jẹ lórí ojoojúmọ́ nítorí kìí ṣe torí tiẹ̀ nìkan ni ò ṣe gbà ó ti di torí ẹlòmíì àjẹpẹ́ yọ ọ̀sán ọjọ́ padà yóò tún bọ́ aláìní àmọ́ tó bá pé ń bẹ̀rù lórí ara rẹ̀ nìkan ni pé ah, ebi tí ọmọ pa òun yóò ti pọ̀ jù nǹkan kan lè má sọ ọmọ àmọ́ ebi tí ọmọ pa òun ẹni ọ̀sán padà lásán láì jẹ́ pé kó fún yàn ló ń jẹ. bákan náà ẹni tí sèhábọ̀ ń dàlám nínú Ramadan yóò ka iye ọjọ́ tí máa fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ ìjọ márùn tó bá ti iye ọjọ́ márùn sílẹ̀ gbogbo ǹjẹ́ obìnrin ọwọ́ alẹ́ rọ́sẹ̀sì fọlọ́run náfìlà nígbà tọkọ rẹ̀ ń bẹ́ ń lebi láì ọkọ tara o ọgbà yọ̀ǹda ọkọ o kọ̀tọ́ kóbìnrin kọ́ máa ṣe sùyàmù náfìlà nígbà tọkọ rẹ̀ ń ń lé láì lọ́dọ̀ rẹ̀ torí gbogbo ìgbà tó bá ọkọ ó lè lọ rẹ̀ àmọ́ tó bá gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ìsìláàmù ọ̀gbà kọ́ wa fọwọ́ ara rẹ̀ kó fi bọ́n sẹ́jẹ́ mo rò pé yé wa òun lọ sọ pé kò sọ̀sọ̀ yá ó tún ayé ó tún di lọ́sàn ó tún lọ́ yá kò tí ì yá oṣù ọjà bó ti ṣe jẹ́ mbẹ́ tóbìnrin jẹ́jẹ́ rẹ̀ bá dá lọ́sàn-án tí yóò máa jẹun lọ ni ò ní jẹun lọ torí kó lè sàkúnlẹ̀ àkókò tá a wà nù ẹ̀ ọ wàá sàn ọjọ́ yẹn padà lẹ́yìn Ramadan ọjọ́ tí nǹkan sùn táwọn ọ sàn pẹ̀lú àwọn ọjọ́ yòókù sí kó fi sọ siyam wàá san padà. ẹ jẹ́ ká lọ sí hajj wa ma adraka mal hajj aisha radiyallahu anha ọmọ bíi anabi muhammad sallallahu alayhi wa sallam lérí òní hal ala nisa'i jihadun ǹjẹ́ jihad kan ogun ẹ̀sìn tó wàá jọ́ràn yà lórí àwọn obìnrin bí anabi ni bẹ́ẹ̀ ni alayhinna jihadun la qitala alhajj wal umra jihad kan wà tó jọ́ràn yà lórí àwọn obìnrin ṣùgbọ́n kò níjà nínú bó wàá ní irú jà yún anabi ni hajj àti umra oní jihad tí ó jọ́ràn yẹn lórí àwọn obìnrin ọlọ́run ọba dàbọ̀ sẹ́ni rọrùn fáwọn obìnrin wa náà láti lè lọ sí hajj jihad ni fáwọn obìnrin tí ò níjà nínú hajj àti kínní àti umra ẹ̀yin tẹ́ ẹ ti lọ ọlọ́run ní bàjẹ́ o ẹ̀yin náà ẹ má wàá wù àti ẹ fi bàjẹ́ o alimami ahmed àti ibùdó máa já lókè àti ìtìjáde bí sanadin sahih nínú àwọn àdájọ́ tó ya obìnrin sọ́tọ̀ nínú sí hajj òun náà ni kó obìnrin ò lọ sí hajj Aya tó bá ní mahram tó bá ní ọkọ rẹ̀ tí ó sìn lọ àbí ẹnìkan nínú àwọn ẹni tó lọ ń ṣe léèwọ̀ lórí wọn láti fẹ́ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí àbúrò bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò ya rẹ̀ ẹ̀gbọ́n ya rẹ̀ ọmọ ọmọ àbúrò bàbá rẹ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó gbogbo àwọn eléyìí báyìí àwọn eléyìí no ọmọ ọmọ àyà bàbá rẹ̀ tọ́jà àbúrò àbẹ́bí ọmọ ọmọ àyà ìyá rẹ̀ tọ́jà àbúrò àbẹ́bí tó àwọn eléyìí àwọn lẹni tí wọ́n lè sìn ọ́ lọ sí hajj àìjẹ́bẹ̀ hajj yìí kò jẹ́ sọ̀ràn yà lórí rẹ̀ walillahi ala nnasi hajjul bayt man istata'a ilayhi sabila kìí sowó àti àlàáfíà nìkan ìnífọ̀bìnrin owó àlàáfíà àtẹni tí tọ́tẹ̀lé tọ́ tó bá jẹ́ pé àti tí obìnrin fẹ́ lọ sí kìí sọ̀ràn yẹn ó ti ṣe àti ọ̀ràn yẹn náà sì là ní lọ nìṣó dandan gbọ́dọ̀ gba yọ̀ǹda lọ́dọ̀ kọ́ ọ tọkọ ọba yọ̀ǹda fún kọ́ gbọ́dọ̀ lọ nítorí tó bá lọ sí hajj ó ti bà ẹ̀tọ́ ọkọ jẹ́ àmọ́ tó bá jẹ́ hajj ọ̀ràn yẹn ni kọ́kọ́ bá ní kọ́ má lọ obìnrin ọ̀ lọ lókun ìgbà tó bá ti lẹ́ni tí ó sì lọ. ọ gbọ́dọ̀ lọ o tó bá ti lọ kí ni ó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹni tí ó sì lọ bá ti wà kọ́ má lọ rẹ̀ gàrí tó bá di ẹnu láàfin sọ. ọtọ lábẹ́ òfin Ọlọ́run káyọ̀kẹ́ bàbá kan ti kú ọmọ rẹ̀ obìnrin lọ́wọ́ fẹ́ lọ ṣiṣẹ́ hajj obìnrin lè bọ́kùnrin ṣe hajj tonti kọkùnrin ni ẹni tó fẹ́ bá ṣe kò sí ní tó burú kóbìnrin ọlọ́bọ̀kùnrin ṣe hajj ṣùgbọ́n obìnrin yẹn yóò lẹ́ni tó tún sin lọ ó sì gbọ́dọ̀ ti jẹ́ kóun ti ṣe hajj tiẹ̀ tẹ́lẹ̀ nítorí kóbìnrin tó bi anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́nu òní inna faridatallahi fil hajj adrakat abi wa huwa shaykhun kabir la yathbutu ala rahila afa ahujja an abi qaal hujji an abiki wa ajamiri ọ̀ràn hajj ọba bàbá mi láyé bàbá ti gbó débi pé bàbá ò lè jókòó lórí rà fún mi ma bàbá yẹn ò tẹ àti ìkùn tẹ kò lè jókòó lórí rà fún mi ma ǹjẹ́ mo alẹ́ bá bàbá mi ṣe hajj bi anabi ni bẹ́ẹ̀ nínú sahih muslim bá a ṣe hajj kó tún fi umra kún bá a ṣe hajj kó tún fi umra kún o tún ma sí pé o lè bá bàbá rẹ tó ti kú ṣe hajj tó bá jóbìnrin bákan náà obìnrin tí wọ́n ń ṣe nǹkan sùn àbí tẹ́jà bí máa ń jáde lára rẹ̀ ṣé yọ kọ̀ntínú pẹ̀lú hajj àbí òní kọ̀ntínú yọ kọ̀ntínú sábàdé mi kọ́ọ̀tù òun náà wẹ̀ tó ń ti pé nǹkan sùn jáde lára rẹ̀ torí pé ìwẹ̀ tá à ń wẹ̀ yẹn ìwẹ̀ mára àti ìmọ́tótó ni bí ọba bá kàn yọ ọba kejì kọba àmàrà ọba àmàtótó ó sì lè bá ìmàrà àti ìmọ́tótó pàdé ó ti ṣẹlẹ̀ sí Asma bintu Umayr ìyàwó Abubakar radiyallahu anhuma nígbà tí wọ́n dé miqati Dhul Hulayfa arábìnrin yìí ó bímọ ní miqati wọ́n á lọ sọ fún anabi sallallahu alayhi anabi ní kó náà wẹ̀ bí gbogbo yẹn ṣe ń wẹ̀ ní miqat kó sì tẹ̀lé wa kálọ. bẹ́ẹ̀ ni aisha radiyallahu anha àwọn náà nǹkan oṣù àwọn tẹ̀ ti kọjá miqat kí nǹkan oṣù tó dé anabi ní ẹ kọ́ntínú ó túmọ̀ sí pé nǹkan oṣù àbẹ́jẹ́ ẹ̀bí ma kò pé kóbìnrin ọmọ ṣe hajj ẹ̀yin wá sọ pé ẹ̀kí wá ló dé lónìí tí wọ́n jẹ́ kóbìnrin tó lóyún kọ́ lọ ṣe hajj nítorí pé ń wọ bàálù lónìí ìwọ gan lè dákú ẹni tí ò lóyún gan dákú nígbà tó bá roko ní ọwọ́ bàálù rí so nítorí ti eléyìí wọ́n ní ẹ má wà ẹ bẹ́ẹ̀ bá fi máa tẹ́ ẹ máa bọ̀ tọ́ kò sí ìyàtọ̀ láàrin bọ́kùnrin ó sì ṣe hajj àti bóbìnrin ó sì ṣe hajj kò sí ìyàtọ̀ bó tilẹ̀ jẹ́ kóbìnrin tó gbé ihram kò gbọ́dọ̀ lo ìbòjú tí wọ́n ti sẹ́ńdé de ojú gẹ́gẹ́ bíi burqa àbí niqab obìnrin ò lo wàlákin kò sí tó burú lẹ́yìn ìgbà tó ti gbé ihram kọjá yìí pé ní ìgbà tí wọ́n ní ihram al-mar'a fi wajhiha ihram obìnrin ojú rẹ̀ ni yóò sì jú lẹ́yìn ìgbà tó gbé ihram lókun ìgbà tọkùnrin ọlọ́kùnrin ò ní rí ẹ wò bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ tóun lásìkò hajj ẹ lè máa lọ pẹ̀lú ìyàwó yín lọ́nà tó ti pẹ́ nìkan ọ̀bá yín rí tẹ́bátìrì káwọn èèyàn fẹ́ débi tẹ́ wà wọ́n ti ń súnmọ́ yín tó ìyàwó yín yóò ti fa sọ̀kan sórí yóò fa sọ̀kan sórí aṣọ tó fi sórí yẹn aṣọ tó fi sórí yẹn yọ wà mú látòrí yọ sọlẹ̀ yóò fa aṣọ sórí báyìí aṣọ tó fi sórí yẹn yọ sọlẹ̀ torí pé wọn ò sí aṣọ ntẹ́lẹ̀ náà fún wọn máa fi bójú kò sí tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Aisha ti ṣe sọ à ń tẹ̀lé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a lọ sí hajj ìdágbére táwọn ọkùnrin tí wọ́n gun ẹṣin tí wọ́n gun ràkúnmí tí wọ́n bá ti fẹ́ rìn súnmọ́ wa a máa ń sọ aṣọ lẹ̀ látòrí wa tá a fi bójú wa. tó ń ti pé ìhram obìnrin kọ ojú rẹ ni alẹ́ nìkan kan gbọ́dọ̀ bọ ojú ìyàwó rẹ ní yọ wọ́n á sọ pé kí ló burú ń bẹ̀ ah ọ̀dájú kọ́ ọ̀gbádùn ọ̀gbádùn onímọ̀ gbádùn kẹ ajẹ́ pé dayasa tún ń dọ̀ láàmú torí ẹni tó gbádùn náà ó lè jẹ́ pé nǹkan kan ń ṣe tí ò tí ì kí ni ti ń ṣe yẹn dayasa dayusu nu oní dayusu àárẹ̀ rẹ ní dayasa ọ̀ka zinakun kankan ńgbà tẹnìkan béèrè bẹ́ẹ̀ títún béèrè mọ́ ni ah, ẹjọ́ ẹdú ẹdú ẹdú kí ló rí lára ìyàwó rẹ tó fi fẹ́ olójú rẹ ní kẹ ok ojú rẹ ní kẹ sókè àrètúmọ̀ kó síjú fẹ́ lòmí àṣírí tó wà ń bẹ nìyẹn ẹ kí ni bẹ lójú ẹ tí ò sí lójú ẹ lómi eléyìí tèmi ni èyí tó bá jẹ tiẹ̀ sí fún gbogbo ara yìí the difference is clear. sáà wà lẹ́lẹ́ pọ́pọ́ọ̀pù kan náà ni wọ́n gbé kan sínú kéètì wọ́n sì wọ́n tò kan sínú tírè ìyá kan náà ní sèǹtà eléèlò ni abayín mú fifty naira wọ́n fẹ́ máa mú tinú tírè àrùn ètò tiwa nù kéètì lè má dá torí èsì tí ń kun eléyìí fa èsì tí ń kun ọlọ́mọdé àjẹjẹ kújẹ má kọ́ fọ́ sọ̀rọ̀ náà ni ojú tí wọ́n ti fi ilẹ̀ tí gbogbo èèyàn ti ń rí láṣẹ àfi láṣẹ àfi sáhùn alẹ́ so àmọ́ níta máa bò í máa níyì ó máa níyì ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ tọ́ obìnrin tó bá gbé ihram gbogbo aṣọ tó bá wù ló lè wọ̀ latin bishop kó bo gbogbo ara rẹ̀ kọ́sá máa ti jẹ́rù aṣọ ọkùnrin kó bo gbogbo ara rẹ̀ yàtọ̀ sọkùnrin síbẹ̀ tí mo pa aṣọ funfun ni ìlọ́jì àti ìbora ìlọ́dì àti bùra ẹ̀ńtẹ́bẹ̀ kò gbọ́dọ̀ sí lẹ̀kẹ̀tà ń bẹ̀ o kò gbọ́dọ̀ sí pátá ń bẹ̀ o kò sì gbọ́dọ̀ sí síngílẹ̀tì ń bẹ̀ o yàtọ̀ táwọn míì náà àwọn alálàájì wa Yorùbá yìí yóò tún wọ pátá sísàlẹ̀ bí ẹ̀dàkùn ẹ̀dàkùn pé òun ò lè ṣe fún wọn má wọ pátá lórí ọwọ́ àti jókòjókò ọ̀ sọ̀rọ̀ àjókò ọ̀ gbọ́dọ̀ green lọ́wọ́ kò bá àjàsọ níkàlákìnní lọ́wọ́ kò bá àjà kọ́sàtì gbogbogbò ara rẹ̀ àfàwọn nàìjà wọ́n ti sọ kútúbà fún gbogbo alálàájì ní gbogbo hajj board hajj board wípé aṣọ funfun funfun náà lóbìnrin náà wọ̀ wọ́n ti wá dá ní gbàgẹ̀rẹ̀ àti ṣòkòtò gbàgẹ̀rẹ̀ dórúnkún àti ṣòkòtò níbo lọ́wọ́ á wà nù òfin ọlọ́run pé njẹ́ gbọ́dọ̀ fi ṣe ìhìrámù nù àwọn náà wọ́n á máa fi pamọ́ pásọ táwọn fi gbé ìhìrámù nù aṣọ àbàmì pé tó ń bá kú ẹnìkún fi sìn ún ọlọ́run eléyìí jẹ́ báwọn. obìnrin náà kò sí àtọ̀ láàrin rẹ̀ àtọkùnrin ọ̀nà ọmọ sí labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika laka. àmọ́ yóò gbóhùn sókè lọ́nà tí èkejì rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan fi gbọ́ àmọ́ àmọ́kùnrin wọ́n gbóhùn sókè tí gbogbo èèyàn fi máa gbọ́ labbaik allahumma labbaik labbaik la sharika labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika àmọ́ obìnrin ò ní gbóhùn sókè bẹ́ẹ̀ yọkùnrin á sókè lọ́nà tóbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ ló fi gbọ́ obìnrin kẹta ò ní gbọ́ lásìkò tóbìnrin máa ń ṣe tọ́wá àbí máa ń ṣe sọ́fà àti márùwà ọgbọ́dọ̀ rí pọ́ǹpù gbogbo ara òun ọgbọ́dọ̀ síra alẹ̀ èèyàn pọ̀ ni ẹrù ẹrù obìnrin mi tẹ́gbẹ́ à subhanallah wọ́n ti sí gbogbo kìíní tó wà lórí rẹ̀ wọ́n ti sùn àbí òye wa náà torí pé àwọn ẹlòmíì ibi tọkùnrin wà kò كما قال سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر لن يوفي ọlọ́run ti sè àwọn ti fi kámẹ́rà sọ wọ́n ti fi kámẹ́rà sọ ẹ̀ tó lórí búkà tí tá ń lẹ̀ dí mọ́bìnrin kan dì tá ń lẹ̀ dí ma tá ń lẹ̀ dí ma ọmọ misra ní sanko àwọn misra ti wọn ọ̀rọ̀ ń bẹ lẹ́nu wọn bí àwọn wọn ti gún ọ̀rọ̀ nígbà tó ọ̀rọ̀ ń bọ̀ wáyé. ó ní taqillaha ya shaytan páyọ̀ ọlọ́run wọn ṣe fọ́ọ̀t àwọn èèyàn wá ń sọ ẹrù ẹ̀sẹ̀ lẹ́ńbì ibi ni wọ́n ti wá ń gbé mi rù kíákíá ó ti pòórá. tontorí délé ká bẹ̀rù ọlọ. tọ́ tóbìnrin bá parí umra rẹ̀ àbí hajj rẹ̀ kò ní fa orí rẹ̀ bí ọkùnrin sẹ́mi ọkọkùnrin ọ̀fà rí ni anabi sàdúrà fáwọn ẹni tó dán orí wọn pàǹdára ọlọ́lọ́wọ́ kẹ wọn ó tún lọ́lọ́wọ́ kẹ wọn ó tún lọ́lọ́ wọn kẹwọn bí ṣe ń sọ̀rọ̀ làwọn sọ̀rọ̀ àbáyé pẹ̀tọ̀ àwa tá a dínrùn kún kọ́ ànábì ọ̀dà lọ́wọ́ kẹ àwọn ẹni tó fárí pandara àwa tá a dín kún kọ́ ànábì òtún dáhùn àlọ́ lọ́wọ́ kẹ àwọn ẹni tó fárí pandara àwa tá a dín kún kọ́ lẹ́yìn ẹlẹ́kẹta àtàwọn tó dínrùn eléyìí jẹ́ tàwọn ọkùnrin ṣùgbọ́n àwọn obìnrin èyí tọ́lọ́ láti ni pé wọ́n gbọ́dọ̀ dárí wọ́n kọ̀ ni kápẹ́ wọn bá sọ́nà mẹ́ta ibi gágá eléyìí báyìí ọ̀rọ̀ agédí kókó ọmọ àká lọ báyìí níbi kejì náà yóò tún ra mú díẹ̀ gágà kẹta yóò mú bẹ́ẹ̀sì wà ní tàhà táwọn obìnrin nìyẹn tọ́ obìnrin kátó fi sílẹ̀ á sì tawaful wada tawaafu fún Kaaba anabi sallallahu alayhi wa ọgbà fáwọn obìnrin lè lọ láìsí ara nù tọkùnrin bá máa ma fi wàá pa ẹran àmọ́ obìnrin tí máa ń ṣe nǹkan oṣù gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sọ́kàn nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam anabi lọ yáyáyáyá wọ́n bá ní alágbájá kọ̀mọ̀tì ṣe tọ̀wáàfù anabi ní ahabisatunahi sọfẹ́ mú amálẹ̀ ni wọ́n bá ní a ó ti ṣe tọ̀wáàfù hajj tọ̀wáàfù wàdà àlòkù bàbá jẹ́bẹ̀ kẹ́kẹ́rù yẹn kẹ́rù yẹn sùn ibẹ̀ la tó pé obìnrin tí máa ń ṣe nǹkan tí ò ti ṣe tọ̀wáàfù dágbére ọtọ́kọ́ máa lọ yàtọ̀ sọkùnrin ọkùnrin gbọ́dọ̀ sí tọ́ ọ bá sí ọ̀pẹ̀ràn tọ́ sábà ti parí hajj àbí ká tó lọ sí hajj èèyàn lè lọ sí madina madina anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam kéèyàn lè ba àlàǹfààní láti ṣe sọláàtì nínú mọ́sálásí anabi sallallahu alayhi wa alihi wa sallam torí sọláàtì fi masjidi hada afdalu min alfi sọláàtì fi ma siwa illa alharam sọláàtì ọyọ kan tẹ bá ṣe nu mọ́sálásí mi yìí ọlọ́lá ju ẹgbẹ̀rún rú rẹ̀ tẹ bá ṣe ń bòmí lọ àyàfi mọ́sálásí Mẹ́kà tó ń tún lọ́lá ju ẹyọ kan tó bá ṣe mọ́sálásí ànábì lọ nígbà ọgọ́rùn hundred thousand ló one thousand ti mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam ọ̀tọ̀ káwọn obìnrin náà lọ mọ́sálásí ànábì káwọn náà lè láǹfààní yìí báyìí ọ̀dà àti wàá dé mọ́sálásí ànábì sallallahu alayhi wa sallam táwọn bá ti sọ láti sàn lọ́kùnrin àtúnkẹ́ká lọ sí sàárì ànábì sallallahu alaihi wasallam kálọ̀ sálámà sí asalaamu alayka ya rasulallah ànábì náà ní dúró níwájú sàárì mi kẹ́ sálámà sí mi bẹ́ẹ̀ kẹ́ ẹ wá fi bẹ̀ sílẹ̀ àfikọ́ lọ́wọ́ dẹ́mi mi padà sí mi lára ń dàn sálámà yín kẹ́ tó kún bẹ́ẹ̀ sáwọn obìnrin náà wà lọ bẹ̀ rárá o obìnrin ò ní lọ bẹ̀ kókó ntí ń kóbìnrin lọ Madina ní kíni kó ṣe sọ̀láàtì mọ́sálásí ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ tó bá tún lè lọ sí mọ́sálásí Kùbá ọ̀dà torí pé tẹ́bá sàlùwàlá láti lẹ́yìn tẹ́wàá lọ sí mọ́sálásí kùbá tẹ́wàá lọ sí sọ́lẹ́t kódà kò sí rákà méjì ẹ gbàládà umra. àmọ́ wọ́n ń lọ sí bàkíyà orítẹ̀ bàkíyà wọ́n ń lọ sí orítẹ̀ àwọn ṣùhàdá Uhud obìnrin ò ní bá wọn lọ. torí pé ọlọ́run láàánú obìnrin ti máa ń bẹ orítẹ̀ wò kò jẹ́ sàárì ànábì kò sì torí tẹ́tọ́ wà Mádínà ọlọ́run láàánú obìnrin kò ti rẹ̀. àbí ní ìsìntàwọ̀ wọ́n sá làwọn ó déwájú sàárẹ̀ ànájùmá wọ́n tún fi fìtínà gbogbo àwọn ìjọba tó wà ń bẹ náà pé kí ni ọkùnrin kí ló ṣe fọkùnrin lẹ́tọ̀ tẹ́ fóbìnrin lẹ́tọ̀ wọ́n tún fi bá wọn ṣe ọ̀nà kan tí wọ́n fi ta pọ́líìkì tí wọ́n fi là tí wọ́n fi là tí wọ́n fi là táwọn obìnrin ọgbà tí wọ́n fi déwájú sàárẹ̀ ànábi tó tọ́ bá jẹ́ làánà náà ní ẹlọ́gba. eléyìí jẹ́ báwọn lẹ́yìn eléyìí obìnrin kò lè má gbélé bàbá rẹ̀ lọ yọ lọ́kọ náà ni tóbìnrin bá ti tó lọ́kọ yọ lọ́kọ àwọn àdájọ́ tó rọ̀ ma lílọ́kọ àkọ́kọ́ ni pé ó yẹ kó máa ronú pọ̀ lọ́kọ kó sì máa ronú kó máa mọ̀ pé agbántara ẹ̀ wọ́n náà ti dàgbà ó kó lọ lé ọkọ tí màmá tiẹ̀ bá gan kálé bàbá rẹ̀ kò ní láǹfààní àti bí wọn náà máa ronú pọ̀ lọ́lé ọkọ. èmi ọmọ ọjọ́ wo máa ṣe pé twenty two ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ ìwọ ìyá àgbà tọ́wọ́ aṣọ pé òtún ìtò lọ́lé ọkọ máa ronú pọ̀ lọ́lé ọkọ. ẹ̀sìn Islam ó fi hàn áfíríkà lọ́lé ọkọ lóbìnrin káfẹ́yàwó lọ́kùnrin. ká máa wá dá dúró tí gbogbo ọjọ́ bá lọ́mọ lórí wàá dà mà wàá dà yóò di pé wọ́n fi ọbẹ̀ àwọn ọkùnrin tí ẹ dákun ẹ bó ṣe pé màá bá yín gbé oúnjẹ ń màá bá yín gbé ẹ mọ̀ kí nǹkan dàrú nù torí ẹ máa ronú pọ́ lọ́lẹ́ ọkọ ẹni tó ti wọ ọwá tó ń ti ń soge tètè pé padà lónìí o má tàn ara rẹ jẹ o pé padà pé mo ti ronú pé lọ́lẹ́ ọkọ báyìí ẹ̀yin òbí náà tó máa tọrọ ọmọ yín pé àwọn fẹ́fẹ́ tẹ̀sí yọnu sẹ́sìn ẹni tó fẹ́fẹ́ àtiwá rẹ̀ ẹ fi fún ẹ fi fún wáyé o ọmọ tó fẹ́ lọ́lẹ́ ọkọ bákan mẹ́ta ni ọmọ tó fẹ́ lọlé ọkọ bákan mẹ́ta ni alákọ̀ọ́kọ́ kọjú ọmọ kólóró tí ò ti dàgbà bí ọmọ ọdún mẹ́ta bí ọmọ ọdún mẹ́rin bí ọmọ ọdún márùn bí ọmọ ọdún mẹ́fà bí ọmọ ọdún méje ọmọ kólóró àbí kó tiẹ̀ jẹ́ obìnrin tó ti dàgbà tó ti dọ́mọge àmọ́ kò ti lọ́ọ́lẹ̀ ọkọ kankan rí àbí kó sì jẹ́ abilékọ kò bá kéré kò bá dàgbà ó ti lọ́ọ́lẹ̀ ọkọ kan rí ó ti darí tọ́ èkínní kejì kẹta wọn kò sí lábẹ́ òfin ọlọ́nkọ́ tọ́ pé kí wọ́n fira wọn lọ́kọ àtọmọ kólóró àtọmọ ake tí ò tí lọ́kọ rí àti ètò ti jábí lẹ́kọ ẹnìkan kan ò gbọ́dọ̀ fira rẹ̀ lọ́kọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé náà wá kó obìnrin sílẹ̀ sáńtún kọ́ ọ lẹ̀ sáńtún lọ́dọ̀ ọkọ kan kejì ọkọ kẹta ọkọ kẹrin ọfẹ́ wa lọ́kọ ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀dọ̀ ta látún padà sí ọ̀dọ̀ wàlíyì rẹ̀ wàlíì náà ni wọ́n máa fi lọ́kọ láéláé torí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadithi pé ayyuma imra'atin nakahat nafsaha bighayri idni waliyiha fanikahuha batil fanikahuha batil fanikahuha batil gbogbo obìnrin tó bá fira rẹ̀ lọ́kọ láì jẹ́ pé alámòjútó rẹ̀ bàbá rẹ̀ abẹ́ni tó máa fọ̀rọ̀ rẹ̀ lé ló fi lọ́kọ yegi rẹ̀ kò lálàáfíà yegi rẹ̀ kò lálàáfíà igi rẹ̀ ò lálàáfíà torí obìnrin àgbọ̀dọ̀ fira rẹ̀ lọ́kọ o nínú hadith la nikaha illa bi wali ìgbéyàwó kan ò ní jẹ́ kó lálàáfíà àyàfi kó jẹ́ kó alámòtútó obìnrin ló fi lọ́kọ tí ó bá ti jẹ́ alámòtútó ló fi lọ́kọ ìgbéyàwó hàn lálàáfíà torí ẹ̀ ọ̀tọ̀ nígbà tá a máa ń ṣèyàwó nínú ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin táwọn ọkùnrin bá kó lù gángan wa tọ́kọ yà á lù wá àti wọn gbọ́dọ̀ lù kankan á lè wọn ni á wọn pátápátá ìlú ti jẹ kí ni jẹbẹ. àwọn obìnrin wọn wá kó sákàrà wá sákàrà tán kó wá sáyìn pé ń wọn wá ń lù láàrin ara wọn ọkùnrin ara wọn náà wọn lù wọ́n ń lù láàrin ara kò sí mùsùlùmí àbẹ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ọ̀nà ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àtòbìnrin kí ló dé nítorí pé anabi muhammad sallallahu alayhi wa sallam onífọ́sọ́ máa bẹ́yìn alḥàlẹ́lì wàlḥàrọ́mì àdófò wàsọ́ọ̀tù fẹ́nìkà ìyàtọ̀ tó wà láàrin ìgbéyàwó àti zina òun náà ni bó ti ti tọ́ pé kí wọ́n lu sákàrà àti kí wọ́n gbóhùn sókè níbi ìgbéyàwó ìlú kí la fẹ́ máa lù nítorí pé ń ṣe zina wọ́n yọ ṣe zina ni wọn ò lè máa pariwo fáwọn ṣe zina tá a bá ra wọn mú kódà kó ṣe kó gèdè ọ̀daràn wọn gbà rìn wọn táwọn náà bá ra wọn mú wọ́n lè má lù wọn àmọ́ wọ́n fẹ̀nu ba tiwọn jẹ́ sọ eléyìí ọjọ́ bá wọn àwọn obìnrin náà máa wá lù kéésà àwọn ọkùnrin Al-Imam Abu Dawud olóògbé àti fìyí jáde ní ìgbà tí àbí náà Al-Imam àti ahmed àti ibn majah àti at-tirmidhi àwọn ni wọ́n gbé àdìsí jáde abu dawud ò gbé jáde tirmidhi sọ pé hadithun hasan tẹ́lẹ̀ ìjẹba ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin o kọ́ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kì í sọ̀ràn yẹn lórí ọkùnrin kọ́ gbọ́rọ̀ sóbìnrin lẹ́nu ara ìyàtọ̀ nù ọmọ wa gbọ́rọ̀ sóbìnrin lẹ́nu pé kìnnì wọ́n ní kò sẹ́nìkan nu wa àfi kọjá pé ń gbọ́rọ̀ sí ìyàwó rẹ̀ lẹ́nu irú gbọ́rọ̀ o pé ńgbà tó yẹ pé ọkà lóró sẹ́mi ọ̀kẹ́ jẹ kàntúláṣì ẹ gbọ́rọ̀ sí lẹ́nu mo ṣe bí sẹ́mi òfìsà ló máa rò ní ó rí pọ̀ ti gbọ́rọ̀ sí lẹ́nu ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tí wọ́n sọ ń bí ó ní í ṣe pẹ̀lú àṣẹ ṣe àbí má ṣe ọgbọ́dọ̀ gbọ́rọ̀ sọkọ rẹ lẹ́nu lópin ìgbà tó bá ṣe é pé ọkọ rẹ ọ̀pọ̀ láṣẹ pẹ̀lú kó ṣe ń tọ́ takùtọ́ lọ́wọ́ wọ́n ní nínú sọ́ọ̀tì kan páìtọ̀ wọn wọ́n sọ fún wọn pé tọ̀ gbogbo ẹni tó bá jẹ́ pé àṣẹ ìyàwó rẹ̀ ní máa tẹ̀lé fún ọbọ̀ síbẹ̀ wọ́n ní gbogbo wọn bá bọ́ síbẹ̀ èèyàn kan ló kù òun wá dúró báyìí a ó lóun tiẹ̀ dúpẹ́ pé gbogbo yín náà kì í ṣe gbogbo yín náà fi fẹ́ẹ̀lì fẹ́ pọ́rọ̀ ìyàwó yín náà máa ń tẹ̀lé wọ́n á ní kí ló dé tí wọ̀ pẹ̀lú wọn ó ní ìyàwó mi kan ló ní kí n dúró ń bì. sẹ́ẹ̀rí pé èmi gbọ́rọ̀ sí lẹ́nu so ó túbọ̀ sí pé obìnrin ọgbọ́dọ̀ gbọ́rọ̀ sọkọ rẹ̀ lẹ́nu àmọ́ wọn sọ pé kọkùnrin ó ṣe kí ni ọgbọ́dọ̀ sí ara àyàtọ̀ nù. tọ́ wáyé o. ní ìgbà tí ọkọ àti ìyàwó bá ń bẹ yìí máa ṣẹlẹ̀ ńgbà kan wípé ìyàwó fura wípé òun ti sú ọkọ òun ọkùnrin yóò lé òun náà ni ìgbà míì ọkùnrin náà fura pé obìnrin yìí òun ti sú yóò sá lọ náà ni gbogbo ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sínú àwọn méjèèjì tó bá ṣẹlẹ̀ wípé ìyàwó tiẹ̀ ti sú ọ ọ hàn síyàwó rẹ ipò ti sú ọfẹ lọ ìwọ kìlọ̀ fún un fẹ́ẹ́rìdò hàn wàá kìlọ̀ fún un sọ̀rọ̀ rẹ bó ń fẹ́ ṣe yíwá obìnrin yìí o ìfẹ́ wàhálà o má fìtínà ẹ̀mí mi o tọ kọ gbọ́ wàá hàn nàfẹ̀lẹ́ mọ́tò ọ̀jẹ̀ quite alright wàá lọ síbi sẹ́yìn máa jọ sùn but ìrètí kọ́kọ́ tó sòwò akọ́kọ́ yìí yóò máa rọra fọwọ́ tọ́ lẹ́yìn ọ sọ pé ẹ̀fọn owó nìyẹn ẹ̀fọn owó nìyẹn kìí sẹ ẹ̀fọn náà ni sọ ara rẹ̀ mọ́tò fọ́ kàn mí nìyẹn sòsọ ọmọ pé ìwọ náà ń fẹ́ kó yí padà ni torí tí wọ́n bá lọ sun pálọ̀ ní ìsìn kò ní láǹfààní àti sọ pé òun regret lọ́nà ti sọ pé orí bẹ́ẹ̀dì náà ló sùn àmọ́ ọ̀pàtì. sọmọ kéye tí tún fọwọ́ tọ́ tọ́nù sọ pé ẹ̀fọn wo ni ẹ ọ̀ ń gbọ́rọ̀ ọ̀bọ̀ ni o èyí tó pọ̀ tì tó bá su ohun tó kọ́yìn náà ni ọ pọ̀ jù sọmọ kéye ẹ bọ́ ọnu wọ́n lọ́ọ́ ti wọ́n káì wàláì fìtínánìá ilẹ̀ ń tọ́ fẹ́ yìí tọ́ ń bọ̀ ya kò tiẹ̀ kó ń rí ọ bọ́ọ̀ bá ló kún ó kún bàbá lọ́fọ̀ ọ̀fà ńgbà ọ̀fà sọ ilé òun òkú ti sọ tẹ́lẹ̀ náà. ọlọ́ni wàdúrìbù hàn ẹ̀ nà wọn. mo rò pé yé tó <laughs> lùlù lọ́kàn bá ìwà ti kọ́ ọ̀dà lápá ọ̀dà lẹ́sẹ̀ wàá fọ ẹnu ẹ̀ tó tọ́ bá torí pé ló ń bí ọ lónìí ọ̀la tí náà ní bí ọ ní kọ́ ọ rántí nígbà tí gbogbo yẹn máa ń wo ìyàwó wọn tínú wọn ń dùn sọ̀rọ̀ pé wọ́n rí tiẹ̀ ọ̀rọ̀ àbùkù. ẹ wo bí ẹ wo bí ká nù ẹ̀kẹ́ rẹ tó tiẹ̀ ṣe bó ṣe ṣe òní ta ló búrọ̀ṣẹ̀ ṣèfẹ́ yìí náà ni. sọ nítorí di ilé wa kí ìtara rẹ̀ tẹ́lẹ̀ bá yé wa tiẹ̀ àwọn ìgbésẹ̀ tó gbénu tó fi dáyàwó rẹ̀ padà sípò ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ àti obìnrin ẹ̀hìn ní ìsìn tóbìnrin bá fura pé òun ti ń sú ọkùnrin yìí òun ò ní kìlọ̀ fún ọ kò sì ní kọ̀yìn sí ọ níbùsùn o ambosibosi yọ wá yẹgba sí ọ olùkọ́ ẹ̀ gẹ́tì ẹ̀ tó ti pẹ́ lómìnira wọ àtàn sọ pé ìyàwó rẹ̀ máa lù dáadáa o bọ́dà ẹni tí rìpọ́tì incident yẹn gan géńdé ni mo á ní a ah, nígbà tí ń lù kí là ń wòran wọn ni kódà irú òun méjì ò lè dààmú ayẹpẹtọkùnrin <laughs> ń bá a. so tóbìnrin kí lòun ó sì ó ti rí i pé hey with time ọkùnrin yóò lè o kí lòun ó sì yóò step down wa in imra'atun khafat min ba'liha nushuzan aw i'radan fala junaha alayhima an yusliha baynahuma sulha was-sulhu khayr tóbìnrin bá ń fura kọ́kọ́ òhun ha òun máa ń ti ń sùn. òun máa ti ń sùn ọlọ́run ní kò burú kán ṣàtúnṣe láàrin ara àtúnṣe lọ́dà ìyẹn ni pé ẹ̀tọ́ obìnrin yóò sọ pé mo fi lẹ̀ nísìnyí obìnrin yẹn ọkùnrin ti níyàwó méjì fún kálukú méjì méjì láàrin ọ̀sẹ̀ ọ wá sọ pé ẹ dákun ẹ sọ tèmi ọjọ́ kan tèmi mo gun lágbájá yìí kó wọn máa mẹ́ta kọ́mọ̀jẹ̀ pé yóò padà lé ọ̀dà rẹ̀ kó sí ní tó burú mẹ́. ọkùnrin yìí ti máa ń fọ ní one thousand lọ́sọ̀ọ̀sẹ̀ kíkẹ́ fi rẹ̀ wé kíkẹ́ fi rẹ̀ fọ́ òní ọ̀rẹ́ ran wọ́n á sọ pé à bí wọ́n á jẹ́ pé ẹ bá padà lé olúwa rẹ̀ ẹsẹ̀ three three hundred inshàlá yóò máa tó sẹ̀wọ̀n kó náà lè wọlá pé seven hundred ní sẹ́kùsákù ń gbóná dà kó burú jókòó mẹ́ eléyìí ń bẹ́ẹ̀ náà àmọ́ kí ni màá mi wọn bí ẹni náà dá ah, you are going you are going so wọ́n kàn lé ọ̀dà nù wọ́n ní ẹrù rẹ wọ́n náà má lè ra rẹ̀ wàá gbìyànjú láti rí i pé nítorí ẹ̀tọ́ rẹ̀ yẹn ó step down torí wọn ò fi ní gẹ́gẹ́ bí ìyàwó anabi sọlọ alaihi wasallam bó ti ṣe ó ti fura pa anabi káì anabi ọ̀fẹ́ òun lọ títì ó sì rí pa anabi ń wà ní ọjọ́ kan tá ànábì máa fún un òun bùn àìsàn ní ló fi sẹ́kù lọ́dẹ ànábì sallallahu alaihi wasallam tẹ̀sí ma pé Sauda ní ìsìn ummul mu'minin àwọn ìyàwó ànábì la ìyàwó rẹ̀ ní lálẹ́dáná ṣé wàá lose gbogbo opportunity nítorí owó òfò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wáyé o àwọn ọmọbìnrin tẹ́ bá fẹ́ fi lọ́kọ tó bá ṣe é pé ọmọbìnrin ọmọ kólóró ni ẹ nídìí láti bá a sọ ẹ kàn fi kan kọ ni ọkàn bára rẹ lọ́dọ̀ kọ ni kí lè fẹ́ máa bọ́ ọmọ ọdún mẹ́ta sọ ẹ sórí bàbá yìí yóò fẹ́ ọ yóò sì kí kí ni yóò fẹ́ kì í ṣe pé ẹgbẹ́ rẹ sì ẹgbẹ́ àmàkalẹ̀ pé kọ́ máa rò lọ́kà ẹ sọ pé lọ ilé ọkọ àmọ́ wọn náà kíyèsí o tó máa fọ ọmọ kínkínní fún ọ kì í ṣe pé ọ lọ kì í mọ́lẹ̀ o ọ máa rẹ títí tí ìdàgbà tó bá lò tí ọba tí wàá ní lè ṣe sùúrù jọ ọmọ dúró lọ́dọ̀ bàbá rẹ̀ nǹkan ọmọ lọ kọ́ ọmọ ọlọ́mọ eléyìí jẹ́ báwọn ńgbọ́ ọba dàgbà ọmọ gbàyàwó ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọmọge tó jẹ́ pé kò tí ì lọlé ọkọ rí àmọ́ ti dàgbà tó sẹ́ẹ̀dẹ̀n ẹ̀ lè fi lọ́kọ àfikẹ́ gba yọ̀ǹda rẹ̀ tó yọ̀ǹda ká fi ọkùn lágbájá anábìlẹ̀ gba yọ̀ǹda rẹ̀ àwọn sàhábà wa ni báwo ni ó yọ̀ǹda anábìlẹ̀ kọ́ dákẹ́ tó bá ti bá sọ̀rọ̀ tó bá ti dákẹ́ ó ti gbàánu amẹ́ni tó ti dábìí lẹ́kọ̀ọ́ rí ẹ gbọ́dọ̀ fi lọ́kọ láì gbàtẹ́ àtẹ tiẹ̀ lẹ́gbàá yọ sọ̀rọ̀ tóró ti lẹ́sìn rẹ̀ à ń gbà ó à irú ẹ̀ ń tọ́ yẹ kó fún rẹ̀ náà nù tẹ́lẹ̀ ẹ tètè so ìdí ń ẹ gbàtẹ́ tiẹ̀ ǹjẹ́ lẹ́yìn ṣe làwọn máa ń fi lọ́ọ́lé ọkọ ni wọ́n fi ń tún sáré padà bọ̀ nítorí nìsín wọ́n lọ sọ pé ó wù ọ́ wọ́n lọ sọ pé kí wọ́n fi ọ́ fún ọ wàá tún ní dénìsì kọ́ rẹ́nu wà sẹ́nìkan la abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ torí ẹ̀ lẹ́yìn oúnjẹ báwọn. títan ìgbéyàwó ọlọ́run bá ń fẹ́ pété bá fẹ́ra yín kẹjọ máa bẹ lọ nínú kó dùn àti nínú kọ́kàn. ọlọ́run ọ̀fẹ́ kẹ́ yára yín ẹ ṣe sùúrù fúnra yín ìjókòó gbéyàwó ìjókòó sùúrù àtàmúmára àtàfaradà ni ọkọ ò lè rí gbogbo tí ń fẹ́ lọ́dọ̀ obìnrin obìnrin ò gbogbo tí ń fẹ́ tán lọ́dọ̀ ọkùnrin sùúrù làwọn èèyàn fi máa fúnra wọn àyàfi tó bá wá di ara yín ó lè ikú fẹ́ kejì yín ó sára ò ní lè gbà kò burú islam gbà pé ká ìpínyà ìpínyà tí máa wá ń ṣẹlẹ̀ bákan bákan méjì ni eléyìí tí máa ń ṣẹlẹ̀ ká tó kú eléyìí tí kú máa mú wá èyí tí máa wá ṣẹlẹ̀ ká tó kú yùn bákan méjì lò nínú kọ́jọ́ pọ́kọ ló finú fẹ́ dọ̀kọ obìnrin sílẹ̀ eléyà ń pè ní tọ́lá àbí kó sì jẹ́ kó obìnrin ló ti sú lòun náà fẹ́ bọ́kọ dànù eléyà ń pè ní khulu irú eléyìí bá ṣẹlẹ̀ ọ̀dọ́wọ́ ọkùnrin ọ̀dọ́wọ́ obìnrin pé tí ìpínyà bá ṣẹlẹ̀ ẹ̀kọ́ ńlá ń bẹ tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé ọ gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa tú àṣírí obìnrin yẹn ká wọn náà gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa ọkùnrin yẹn ká láì dáa nítorí ńjọ́ kan dáadáa ti pa yín pọ̀ ẹ gbọ́dọ̀ wá ti torí pé ẹ fẹ́ra yín má nìsín kó wá jẹ́ pé tiẹ̀ lọ́wọ́ àkùtẹ́ màá fi tayò táwọn èèyàn máa mójútó eléyìí láwùjọ tiwa wọn èèyàn mójútó wọn èèyàn mójútó tọkùnrin kan bá fi lè kọ obìnrin kan sílẹ̀ kò ní í sí ṣètọ́ni tó burú tó ọkùnrin un lọ́dọ̀ obìnrin àtàwọn fámìlì rẹ̀ ma wọ́n máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọ́n máa bàjẹ́ lérò pé bí bàjẹ́ àti sísọ̀rọ̀ rẹ̀ láì dáa òyìnbó bá gbọ́ ni ó dáa ọmọ àwọn padà ẹ̀yin ọ̀hún á ní mọ̀ yín pé bọ́ọ̀lù ti kọ́kọ́ sọnù mọ́ wa lọ́wọ́ a tún wá de àgbàrá òjò sí pé kọ́ máa gbé sá lọ sáàrì má àní rí má. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà tó náà bá kó sílẹ̀ yọọ mọ wá fobìnrin yẹn tẹ̀tẹ̀ káyé gbogbo ní tẹ̀yìn fi sọ̀rọ̀ yọọ mọ wá fi sọ̀rọ̀ ńpọ̀ obìnrin yọọ mọ wá tú àṣírí rẹ̀ yọ sọ nípa ẹni tó jẹ́ àti máa ń pa rẹ̀ láàrọ̀ obìnrin yìí lẹ́yìn lè ṣètò ẹ kọ́ra yín lẹ̀ kò gbọ́dọ̀ bí bara yín jẹ́ ẹ gbọ́dọ̀ sọ òfin ọlọ́ tẹ máa bí ọ nípa rẹ̀ ọ sọ pé ńgbà tó wà lọ́dọ̀ rẹ̀ èèwọ̀ lọ́jẹ́ kálukú òsè mi bẹ̀rù agbọ́dọ̀ kí èso fi hàn lọ. ìpínyà tún wà tó ṣe pé ikú ló máa ń dá alẹ̀ kọ́kọ́ kú kíyàwó ṣẹ́kù kíyàwó kú kọ́kọ́ ṣẹ́kù gbogbo eléyìí náà ló máa ń ṣẹlẹ̀ ó ṣe é ṣe kọ́kọ́ kọ́kọ́ kú ó ṣe ṣe kíyàwó kọ́kọ́ kú a sọ èwo lọ́kọ́ jù sọ́kọ ní máa kọ́kọ́ kú ni àbíyàwó a lè màlẹ́kà akú ti ń pààyàn ló lè ní fáìlì eléyìí lọ́dọ̀ ṣùgbọ́n ìtọ́ pàtàkì ni pé tí ọkọ bá kọ́kọ́ kú ọ̀ràn yẹn lọ́jọ́ lórí obìnrin kọ́ sọ àwọn òfin tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ òun náà nípa àwọn nǹkan yìí wọ̀ lọ́jọ́ lórí rẹ̀ nígbà tí ń jókòó ìjà tẹ́bẹ́ tí màkútọ́ kọ́ bá kú ìyàwó jókòó sùn àti ọjọ́ mẹ́wàá ọ̀ gbọ́dọ̀ ló lọ́fíńdà ń gbà yìí ọ gbọ́dọ̀ lu lọ́fíńdà lọ́fíńdà olómi àbí tùràrí onígi ọ lu nítorí generally ńṣe lóbìnrin máa ń lo lọ́fíńdà tẹ́lẹ̀ náà ńṣe ni máa ń fín àwọn nǹkan olóòórùn tuntun sí yàrá rẹ̀ láti pèrí ọkọ rẹ̀ wálé láti mú kọ́kọ rẹ̀ kó súnmọ́ ọkọ yìí ó ti kú lọ́fíńdà kí ló fẹ́ máa lò nítorí pé jókòó tó ń jókòó ní ìsìn jókòó tó fi máa rántí gbogbo dáadáa tó ti ṣẹlẹ̀ láàrin wa àtọkùnrin yìí tó fi jẹ́ ẹni tó ṣe pé òun ṣe àmúmára irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ tọ́jú nǹkan àbànújẹ́ ọ gbọ́dọ̀ ló lọ́fíńdà oge ńkọ́ ọ gbọ́dọ̀ wẹ̀ kọ́ wá jẹ́ pé ó tún wá máa fi àwọn àparò olóòórùn dúndùn ọ máa fi para. ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé yọọ máa tún mékọp tó mú nkpa kan tẹ́ fi ń pa ètè tó mú kíní kan tẹ́ fi ń tó ẹ̀kẹ́ tó fi máa pa gbogbo bí tẹ́ máa fi pa lẹ́ẹ̀kẹ́ nkankan ọlọ́mọdé wọ́n máa wẹ̀ ọ gbọ́dọ̀ rùn àmọ́ ọ máa ṣe àwọn asọ́nkọ́ aṣọ ọ̀ṣọ́ aṣọ oge òní wọ̀ sọtọ́ ge. kìí ṣe fọ́ọ̀mù àwọ̀sọ dúdú ká o rárá o mùsùlùmí là wà. ẹlẹ́kẹ̀rin ọ̀sọ́ gold àbí silver, wúrà àbí fàdákà ò nílò kọ́dà tó fi dórí òrùka ò nílò. sọ eléyìí ò túmọ̀ sí kíkọ́ ọyọ yẹtí létí rẹ o ọwọ́ yẹtí dọ́jẹ́ lẹ́kẹ̀ lásán tí èsì gold. ẹlẹ́karùn-ún ọgbọ́dọ̀ rí pé ilé ọkọ rẹ náà ló ń sùn ọ gbọ́dọ̀ ti torí pé kúkọ á lọ máa sùn bòmí ilé ọkọ náà lọ máa sùn ibi tó fi ọ tó fi kú ibẹ̀ lọ máa sùn eléyìí jẹ́ àwọn nǹkan tá a mójútó yàtọ̀ sáwọn sọkúsọ tí wọ́n máa sọ ẹ kò gbọ́dọ̀ sùn lórí bẹ́ẹ̀dì ilẹ̀ ilẹ̀ ni wọ́n máa sùn ẹ kọ́dà gan ẹ kò dáná tí ọ láta ẹ ata rẹ̀ gbọ́dọ̀ ẹ kí ni gbogbo rọ́bìṣì báwọn kẹtí òsì lákọọlẹ tí wọn kàn máa tàn rẹ wọn tún níjọ tó bá kú ọlá tí wọn parí ìdá rẹ yóò sáré wọlé yóò tún sáré jáde nǹkan ṣe ni. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe wáyé o níparí nínú ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin ó náà ní pé ẹ̀yin obìnrin ẹ̀ gbọ́dọ̀ travel ẹ̀ gbọ́dọ̀ travel gbogbo àjò láìsí ẹ̀ gbọ́dọ̀ àmọ́ tá a bá ní èsì travel ó lè dá lọ nínú àṣà gbogbo tó bá ti pè ní travel ọ gbọ́dọ̀ dá lọ àyàfi kí maharamu wà pẹ̀lú ẹ ẹ ẹ bẹ dínà jẹmọ yanu ah, à ah, dínà jẹmọ ọlọmọ dínà jẹmọ gbogbo wa èkó ló ti máa lọ rajà tírénì ọmọ rẹ kùnrin kọ́ lọ máa ra wa ọkọ kọ́ lọ máa ra wa ẹjọ da bísínẹsì pọ̀ àbí ọmọ ọkọ ọmọ tó ti rà ìjọ kan tẹ́ lọ tẹ́ẹ̀dì kò sí wàhálà mi obìnrin àgbọ̀dọ̀ dá travel ẹ̀yìn wọn fẹ́ lọ school ni àníkọ̀ gbọ́dọ̀ dá travel school fi ni hajj gan kọ̀ gbọ́dọ̀ dá travel kan ìrìn àjò yọ kan lọ́wọ́ àánú sẹ́ríà tóbìnrin lè dá travel láìsí maharam òun náà ni kọ́lọ́ ara ìdá kápá àwọn ajínigbé jígbé ìgbà tí wọ́n á ibi ọwọ́ abọ́ mọ́ wọn lọ́wọ́ ó nìkan ó travel láti Sierra Leone wá títí tó èdè Nàìjíríà kọ́sẹ́lọ̀ lórí pé ń gbalada ni ó nìkan nìrìn àjò tó ṣẹ̀rí àgbà kíkó obìnrin lè dá rìnrìn àjò tó bá bọ́ lọ́wọ́ ọ̀tá ìrìn àjò tí ó rìn tó fi padà lé kọ́ẹ́ kò nìkan ló rìn tó fi yípo gbogbo ilé ayé yìí kọ́sẹ́lọ̀ ládá ló tún gbà eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọlọ́run ọba kó fẹ́mi pẹ̀lú yín lágbọ̀ọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́rin mi pẹ̀lú yín lọ láti máa fi òfin ọlọ́run ọba ṣe wà wò ó ṣe wá lọ́kàn nínú àwọn olórí rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní kí abáwọn ṣe àgbéyẹ̀wò àkọlé wípé báwo ni kó anabi sallallahu alaihi ló ti ṣe jẹ́ àbámọ̀ fún àlùmá yìí. àkọ́kọ́ eléyìí ṣe àkọlé tí a lè máa ti dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ pé bó ní kó ànábì sallallahu alaihi wasallam ṣe jẹ́ àbámọ̀ fún àlùmá yìí yorùbá náà tún ṣe déédéé níta lè sọ ni pé ọ̀nà wo ní kó ànábì sallallahu alaihi wasallam ṣe jẹ́ nǹkan àbànújẹ́ jù fún àlùmá yìí ọ̀nà wo ní kú ànábì sallallahu alaihi wasallam ṣe jẹ́ nǹkan àbànújẹ́ jù fálùmáì torí pé gbogbo ìbànújẹ́ tó ṣe wá láyé kò jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ kú ànábì Muhammad sallallahu alaihi wasallam torí ẹ̀ làwọn olùmọ̀ọ́ sọ pé amúnipàrònú rẹ̀ ìnìkan ti kú ànábì sallallahu alaihi wasallam ní gbogbo gbàtàdàn ò bá ṣe wá sábàbí lè rántí pé ànábì máa kú. ẹ̀rí kó gbọ́n tó ṣe yín ọmọ lásán ní ọjọ́ lójú tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀. àmọ́ kíkà máa sì dánilẹ́kọ̀ọ́ lórí pé bóò ni kó ànábì sallallahu ló ti ṣe jẹ́ ìbànújẹ́ ńlá jù fálọ́mà yìí eléyìí ò ní gbogbo yẹn náà lọ́mà gbogbo yẹn tó máa wọ́n fẹ́ kánábì òkú ni àtẹ̀bí kánábì ọ̀bá kú orí ó tún máa orí ó tún máa ikú rẹ̀ ni ló mu dúró níbi tó dúró ẹ̀hẹ́n tó bá sì ọ̀pọ̀lọpọ̀ á ń láǹfààní láti rí ìmánì wa insha allah yóò tún lékún ju bó ṣe wà yìí lọ so eléyìí jẹ bó ṣe jẹ wọn ní tóbìnrin bá hurun gbà ṣé ọmọ afa ni ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa obìnrin tó bá hurun gbà àwọn kan ní wọn sọ pé yóò fi ilẹ̀ torí bó ṣe wù Ọlọ́run tó fẹ́ dá òun kó lè jẹ́ sáǹpù wípé tó bá wù Ọlọ́run bí gbogbo obìnrin ọba ṣe ní irun gbà àmọ́ tó bá fa kò ní jẹ́ kí nǹkan tó lọ́n fẹ́ kọ́ hàn yẹn kọ́ hàn ìgbà táwọn apá kan sọ pé kọ́ fa ni nítorí pé tó bá wà ń bẹ̀ kò jọ nítsọ̀ obìnrin bíba ìwà rẹ̀ jẹ́ ni sọ àti máa pé tí máa ń fa yóò tún máa pọ̀ sí ni torí ẹ̀ nísìnyí oríṣiríṣi oògùn ni wọ́n ti ṣe tẹ́gbẹ́ tí wọ́n máa fi ra arú rẹ̀ ó lè tún pẹ́ tómi ò tó tún wù ń bẹ́ẹ̀ sòtò bá lórí oògùn yẹn lórí ọ̀rọ̀ àwọn tán ló lè fà kó burú. wọ́n lóbìnrin kan irun rẹ̀ yí gán yíyí tó yí òun tó lè mú máa gé e rárá o bí irun ṣe yí náà yọ wá para tí ó jẹ́ ọmọ alẹ̀ tí ò ní sọ́dírù táwọn míì yẹn kí kò ní lo rìláxà àmọ́ yóò jẹ́ kí rẹ̀ bó ṣe wà ní South Africa náà ni ó wà àmọ́ yọ lẹ̀ wọ́n ní tóbìnrin lè máa wọ ṣòkòtò sábẹ́ jìlbáàbù rẹ̀ bẹ́ẹ̀ ni ó lè wọ ṣòkòtò tó bá jẹ́ tàwọn obìnrin àmọ́ tó bá jẹ́ tàwọn ọkùnrin kò tọ́ ṣòkòtò tó jẹ́ tóbìnrin obìnrin lè wọ̀ tó bá jẹ́ pé ó tún wá gbé aṣọ ó gbélé mọ́lẹ̀ lọ́nà tẹ́nìkan kan ní mà pọ̀ tó bá tún wá wọ ṣòkòtò tó jẹ́ tàwọn obìnrin fọ́kọ rẹ̀ nínú ilé wọn kò sí tó burú mi wọ́n ní kí lẹ̀ ya ìyá àyàwó lórí ọkọ ọmọ rẹ kọlẹtọ kankan ju kí lọ wàá máa pọ́nlé torí pò ní ìyá àyàwó ka a kan wọ́n máa sojúṣe kan wọ́n máa kówó kan lọ fún máa ra kíní kan lọ fún kò sí tó burú o sojúṣe ọkọ lásán kíní kan ẹ ọmọ yín padà yín wọ́n lẹ́tọ̀ọ́ kó ṣe dáadáa sí wọn wọ́n lẹ́tọ̀ọ́ kó má sọ̀rọ̀ wọn láì dáa sọkọ mẹjẹ pé ọmọ wọn lọ́ọ́ máa rán lé ẹgbẹ́ gbogbo gbà ìyá rẹ̀ ń ìyá rẹ̀ ń sọ̀rọ̀ pé ìyá rẹ̀ ń ìyá rẹ̀ ń òun náà padà sọ fún yàrá tí ó gbogbo àlẹ́ máa bú yín tẹ́lẹ̀ ìjọba wọ́n ní sèèyàn lè dá irun rẹ̀ pẹ̀lú kọ́lọ̀ míì tí ò jẹ́ black kí ló fẹ́ dá rẹ̀ nígbà tí ìsìnkú yẹn ọ̀ máa ń ń sè tí wọ́n ti darúgbó ni tó bá ti darúgbó tí irun rẹ gbogbo irun orí rẹ kìí sọ̀kọ̀ọ̀kan o gbogbo irun orí rẹ ti di ó ti di funfun kò sí ní tó burú kọ́ dá rẹ̀ kọ́ dá rẹ̀ pẹ̀lú làálì gbogbo kọ́lọ̀ tó bá mú jáde ọlọ́run fòrè òkúkú lè di dúdú tẹ́lẹ̀ náà làálì ló fi dá rẹ̀ àmọ́ bí ṣọ́ọ̀rù kí gbogbo ó ti di funfun àmọ́ dúdú ọ̀gbọ́dọ̀ fi dá irun orí rẹ̀ ẹ mọ̀ pé àwọn olórí orílẹ̀-èdè orílẹ̀-èdè táwọn àwọn bàbá náà ti darúgbó darúgbó yẹn àwọn ló kóra sí wàhálà lójúmọ́ àwọn bá wọn dá irun orí wọn fún lè máa wò wọ́n lọ́mọdé bàbá eighty bàbá ninety tí irun tiwọn dúdú tí irun tiwọn funfun àbẹ́rẹ́ rí nǹkan mọ́ so gbogbo eléyìí ẹ̀ ń dara yín láàmú àgbàlagbà ni ẹ̀ ń tún gba làánà sára wọn lóbìnrin tó ṣe pé èékánná ń dùn so kìnìún tí wọn máa ń kùn sí èékánná yẹn ló ń protect yẹn tí o bá fi ṣe ìkànnà kò ní rọ lọ́rùn sóun náà ò lè fi ṣe ìkànnà kó sì jẹ́ pé ń sàlù alálùwàlá rẹ̀ dà kò sáànì jẹ́ gbogbo ìkànnà ló ti mú ìkànnà ẹ̀yọ̀ kan tó ti mú kò sí wàhálà mẹ́ yóò sàlù alábọ́bá ti gbà látàrí kó nídìíwọ́ kò burú wọ́n ní sóbìnrin lè máa létiro dáadáa lópin ìgbà tó wá pé tó bá ti létiro tí wọ́n bá jáde lé yóò nùnù. No, no tọ́ba ti jáde ńlẹ̀ rẹ̀ wàá nu tìró yẹn ta ló lé tìró tọ́ba kún àtìkè tọ́ba ti jáde ńlẹ̀ wàá lọ bọ́jú ọ̀ gbọ́dọ̀ soge jáde àwa kun gbogbo ẹ̀ àwa rọ gbogbo ẹ̀ sójú ọlọ́mọdé eléyìí tọ́ba lọ́kọ ọkọ rẹ̀ lọ́mọdé lẹ́yìn ọwọ́ apájú ọ̀pá tí ọ̀pá gbogbo ẹ̀ onítorí pé ó bójú ọwọ́ ajáde bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ nítorí pé ó kátẹ́gùn gbé bójú rẹ̀ tátẹ́kùn bá ti gbé bojú rẹ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn òòlù lẹ́yìn ìjọba. wọ́n ní ṣé táwọn bá ti lọ yọjú sí bàbá obìnrin táwọn fẹ́ fẹ́ táwọn ti láǹfààní àti máa bá lò rárá o zina lẹ̀ ń sè yẹn ẹ sì gbọ́lọ̀ ń pàdé. ọwọ́ pẹ́ lọ yọjú kò túmọ̀ sí nǹkan kan ìyàwó ètí ṣe ìyàwó rẹ̀ ó dìgbà tí bàbá ọmọ yẹn bá sọ fún òfin fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ tí wọ́n náà sì gbà á ẹlẹ́rìí jẹ́rìí ó di ìyàwó rẹ̀ kọ́dà kó ọmọ ti sàn sọ̀dá. wọ́n láti sìkà tó sọ pé tóbìnrin bá ti bàlágà kọ́tọ́ kárìn kankan lára rẹ̀ jójú àtọwọ́ lọ adéjì ọ̀fẹ́ sẹ́rin lọ adúpẹ́ fọlọ́. wọ́n lóbìnrin tí máa ń wọ ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò ọkọ rẹ̀ nulẹ̀ tó tutù bá mú irọ́ ni ṣé ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò ní ètò tutù òmu yẹn kì í ṣe pé fi blanketi ọkọ bóra fa mo ń gẹ́tì ẹ̀ wọn á ní tó tutù bá mu kò nídìí òtútù má wọ ṣẹ́ẹ̀tì ọkọ rẹ̀ má wọ ṣòkòtò ọkọ rẹ̀ torí kọ́ má bàa kó sábẹ́ àdìsí obìnrin tí ń wọ aṣọ ọkùnrin àmọ́ blanketi rẹ̀ kò burú ó sì lè mú agbádá rẹ̀ kó fi bóra kò burú yẹ ti pọ̀ wọ̀ ó fi bóra ajẹ́bù sí jẹ́ wọ́n ní tóbìnrin lè máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ nu rédíò sáwọn ọkùnrin òtítọ́ lè ṣe ni sẹ́wọ̀n pé májẹ̀mú tá a sọ ni kó má sọkùnrin tó lè ṣe nítorí pé obìnrin ò ní sa láì ṣèṣe obìnrin àbí òye wa tó wù wọ́ kíyàwó rẹ̀ ọjọ́ ẹni tí ọ̀ máa ṣe bẹ́ẹ̀ ó wù mí náwọ́ kò sẹ́ni tó wù ká <laughs> obìnrin ló ṣe béèrè fa àwàlálá torí pé ọkùnrin kan ò sí tó wù ẹ̀yin náà ma ọkẹ́ alákòlà ẹja ti fáìlì yẹn kọ́tọ́ tọkùnrin tó ṣe bá ti wà kò wá sí ní gbogbo òlu yín kò sí ọkùnrin tó lè ṣe àjẹpẹ́ ń tọ́ba wà náà tẹ́ ẹ sì máa gbé tẹ́ ẹ bá ṣe dánilẹ́kọ̀ọ́ nu rẹ́díò gbogbo èèyàn ní òkú tí ọmọ ẹ̀sìn ọlọ ẹnìkan tó sì máa náà nù sí wàhálà. wọ́n ní wọ́n lóbìnrin lọ tọrọ pé káwọn fẹ́ o táwọn tó ń asan sọ̀dá àti dáadáa kò sí ní san. ọ̀sán dáadáa tòun náà kàfẹ́ dínrín kù fún ọ ni pé kọ́ máa jẹ́ pé wọ́n lọ́sẹ̀ máa dààmú ló fi sọ pé fẹ́mi táwọn pé wọ́n ní ìsìn ọmọ ronú bó ṣe bá sọ̀rọ̀ ó sì rí i pé òun wọ̀ òun á ràn ọ́ lọ́pẹ́tọ̀ fẹ́mi fẹ́mi ọ̀sán sọ̀dáàpù àbí òye wa wàá sàn sọ̀dáàpù tó bá jẹ́ pé ru eléyìí ló ń dúró wọ́n kàn kú láì níyàwó ni ìdọ́kan lọ́n. wọ́n lóbìnrin kan ọfẹ́ bímọ ẹjọ́ márùn-ún ní fi rọbí ṣùgbọ́n mi lásán ní jáde kò sí wàhálà omi tí ń jáde òkú kọ́ máa fi sọ̀lá ó dìgbà tó bá dẹ̀jẹ̀ omi àtẹ̀jẹ̀ omi àtẹ̀jẹ̀ nífàsì omi lásán á sọ kó sì kù díẹ̀ wọ́n ní sóbìnrin lè máa ṣiṣẹ́ hairdresser rárá o lópin ìgbà tí ìbá ti ṣe pé bí irun wa ṣe wà náà ni wọ́n máa bá wa tún ṣe bí irun wa ṣe wà náà bá wa tún ṣe wọ́n bá wa fọ́nù wọ́n bá wa fi para pa wọ́n bá wa fi oògùn tí wọ́n máa pa gbindingbindin tí wọ́n máa pa gbogbo ẹ̀ wọ́n bá wa fi sí irun wa náà ni ó sì wà ń bẹ̀ tí hairdresser tó dáa wọ́n sì máa ṣe ibi tẹ́nìkan ò sí ní rórí olórí so hairdresser tó dáa nù àmọ́ wọ́n bá wa fámì wọ́n bá wa jẹ́rì wọ́n bá wa à mm, kọ̀tọ́ kọ̀tọ́ kálukó sinmi wọ́n bá wa dirí irun wa náà ni wọ́n dì kò sí wàhálà mi wọ́n sì sẹ́ńbi tí wọ́n ti ní máa róbìnrin róbìnrin kò sí wàhálà mi àmọ́ fámì nǹkan kọ̀tọ́ wọ́n ní òrùka àgbéyàwó ìhàwó lẹ́sìn kọ́ sí ọmọ òrùka àgbéyàwó ẹ̀yin lẹ́yìn máa fi tẹ̀ sí mu wa àbò ká ti ń dà dáńfó lọ́wọ́ wa wà sáà wà lẹ́la tó bá yẹ pé àwọn mẹ́rin lọ́wọ́ á ní òkà mélòó ló pọ̀ ọwọ́ kò sẹ́ńtọ́ bí ọ̀dàrí ìrọ̀lá sí. ìbéèrè yẹn ní tuma torí pé láwọn ìlú tó máa fẹ́ so igi wọn nìkan lọ mú òkà wa náà wọn ni wọn lọ mú òkà wa tí wọn bá mú òkà wa yẹ tí ì fẹ́ so igi gbogbo ètò wọn ni kí wọn máa mu ni wọn máa fi wẹ̀ wọn ní bàbá tó rí ọmọkùnrin tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ ó ti wá rí i pé bóyá alùsùn náà ni bàbá yẹn wá lòun ní fọmọ fún sálàfí o sálàfí wa ní tọ àdúrà tó ń gbà o nígbà tí bàbá rẹ̀ ti sọ pé òun ò ní fi ọ́ fún òun òun ti wá ṣe sálàfí fi ọ̀tún láti báyìí eléyìí ẹ̀ṣẹ̀ sálàfí sálàfí nù. ọ̀dọ́ wa ṣe sálátì sálátì ìtakò fi ìsìláàmù ọgbà fi ọmọ ọlọ ẹbí náà lọ́lọ́ sọ pé ayọ̀ lẹ́dí náà àmọ̀ láàyè xìlò lẹ́kùn fún kẹrọ ha ẹ gbọ́dọ̀ fi fi obìnrin kí ni túláàsì fáwọn nìkan tó wà láyé ẹ o ti ọmọ yẹn jù ni tó jù lọ kan yóò máa fọmọ ọlọ́mọ fún yàn tí wọ́n bá gbé yín lọ kóòtù tí wọ́n ti yín mọ́lé tí yín bá yín ni bóòlù wọn ti jẹ́ sọ ọmọ tó wà máa fọmọ ọlọ́mọ lọ́kọ ó lè àbẹ́yìn òrìkó lẹ́nu kéésù owó ló ń jí o ó jí ọmọ. eléyìí jẹ́ kó ṣe jẹ́ kẹ́ ẹ sọ ara yín torí pé àwọn ọkùnrin tóbìnrin bá mú gbóǹsáfẹ́fẹ́ yàwó kò sí tí wọ́n lè dánwò wọn kọ máa wọgbọn ẹyin lẹgbọn wọn máa gbé wá fún yín lórí sí ah, ẹsà àwa tíráì pẹ̀lú bàbá yẹn bàbá yẹn ẹ màmá yẹn gbogbo wọn sákọ wọn bá kọ wọn kọ nùwóbìnrin rẹ síwájú wọn kò bá wa ọjọ́ bó ti ṣe jẹ mbẹ nítorí at the end of the day result rẹ da àìmọyeru rẹ ta ní sample rẹ lórí mi result rẹ da àkọ́kọ́ kọ́kọ́ ta kò fi ọ lọ. ọlọ́run sì tún ràn lọ ẹ̀ tí ì lọ jìnnà wọn làwọn ọ̀fẹ́ ọ àwa tiẹ̀ síwájú ibòmíì wọn ń dúró dì ọ́ ó ṣe bí bọ́yá wọn ń dúró ni níbi ó tẹ́wọ́ lẹ́yìn náà ẹ mo ti fẹ́ràn ọ̀kan ju ká lọ èyí ọ lọ́wọ́ ni ọ̀fẹ́ lẹ́yìn náà gbogbo òfẹ́ tẹ́ ẹ lẹ́ẹ̀ni kẹ́ yín rọ ni ó dìgbà bá fẹ́ra yín nífẹ̀ẹ́ ara yín nífẹ̀ẹ́ ara yín. ìjọba ti ẹni tí wọ́n pa láṣẹ pé dandan àfi kó dọ̀bálẹ̀ lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ kí ni kò ṣe kò ní dọ̀bálẹ̀ àwọn gẹ́gẹ́ bíi ọlọ́ abẹ́ẹ̀tì ẹ̀gbọ́rọ̀ wọ́n tú láṣì rẹ̀ dọ̀bálẹ̀ ah, wọ́n náà gbọ́ ni ìsídà because rántí pé ńgbà tó ń bọ̀ láàárọ̀ ìwádìí ìgbéyàwó yìí ọwọ́ aláìsí níyàwó ìgbà táwọn á sọ pé ò ní múyàwó lọ́nbì láì dọ̀bálẹ̀ kí ni tó fẹ́ náà kó tún padà á bó ṣe wá ọ̀wọ́n tó kàn wá ń bẹ̀ ni kó rí pé agbádá yẹn ti wúwo by the time tó ń bá ń padà ọkọ̀ bọ́ agbádá ni ó sì kó lọ́wọ́ mo rò pé yé wa ok ìgbéyàwó ọ̀padà ṣeéṣe láàrin ọkùnrin àti obìnrin ta lójú ó tì jù la ilaha lọla, láàrin mọ̀lẹ́bí méjèèjì tá lẹni tí ó tójú ó tì jù àwọn mọ̀lẹ́bí obìnrin ni kódà wọn máa lọ wọn tún máa pé no ọmọ màá yín màá surprise yín pátá bá fi rọ́ọ̀sẹ̀ méjì ní ìsìn máa fẹ́ lómi. so nítorí délé ìgbà tó pẹ́ sí òdùn wọn náà la ẹ̀sìn òdùn wọn la wọn akéwìtú kọ́ fẹ́ fẹ́yàwó dọ̀bálẹ̀ bàbá àti wàá dọ̀bálẹ̀ ó ti ṣe gbogbo dáadáa nù ẹ̀yin náà lẹ́sìn sọ pé dọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ àbẹ́ rí nǹkan mẹ́ wẹ́lẹ́ tí wá ẹni tí o bá ti dọ̀bálẹ̀ ò ti ṣe sọ́tẹ́ ọ̀fẹ́ ọmọ ẹ̀fọ́ ọmọ máa yín gbogbo ayé ojú dúdú wọn ti yí padà àwọn èèyàn ti gbọ́n bá ń lọ ọjọ́ ìbò ti ṣe jẹ́jà rẹ̀ wọ́n ní irungba yẹn ti pọ̀ jù irungba yẹn ti pọ̀ jù tó lè máa gé kèé pọ̀ jù ọ̀gbọ́dọ̀ gé kí ló fi wọ́n tó fi rí pọ́pọ́ jù because òfin ọ̀sọ́ yìí pé tó bá ti pọ̀ tó bá ó ti pọ̀ jù lẹ́yìn náà irungbọ̀n èèyàn dúdú bò ló ti fẹ́ pọ̀ jù gbogbo ẹ̀ náà yọ́ọ́ máa pọ̀ yọ́ọ́ máa kí ni yọ́ọ́ máa pọ̀ yọ́ọ́ máa kí pọ̀ ni ẹ lọ wọ̀ọ́rán àwọn ẹni tí èsè dúdú bíi tiwa àwọn kan ọ̀sọ́ pé irungbọ̀n pọ̀ jù ààrẹ ni tí irungbọ̀n gùn dé dòdò rẹ̀ ṣé irùngbọ̀n tiẹ̀ ó gùn débẹ̀ tí ó gbogbo ẹ̀ náà kàn máa ṣe kónkó kónkó náà ni ẹ̀ ṣe irùngbọ̀n kan tó lọ títí ó tún á ló ti pọ̀ jù irọ́ lọ pa ọ̀nbẹ náà àwọn lárúbáwá yẹn tẹ́gbẹ́ irùngbọ̀n pọ̀pọ̀pọ̀pọ̀ yóò sì máa bọ̀ wá dòdò tẹ́gbẹ́ tí ì bá ṣe pa abá lẹ́sìn ẹ lè máa sọ yìí pé ṣé irùngbọ̀n yẹn ò sì máa pa lẹ́rù lágbọ̀n níbi tí ó pọ̀ dé tí ó pọ̀ gidigidi tí ó sì tún máa bọ̀ wá sálẹ̀ tẹlomi gùn ọ̀fẹ́ dé dòdò ìdẹ̀ra sí ní gbogbo ẹ̀ tòbó wàhálà wa irun irun wo ní pọ̀ irun rùngbọ̀n àbàṣírù ní sìkọ́ àsọ pé rùngbà ti pọ̀ pé rùngbà irọ́ lásì so ọjọ́ bó ti ṣe jẹ́ mìíràn jáde so so wọ́n ní ìmáàmù tó yẹ pé ansẹ̀tì rẹ̀ sá máa ń yọ àwọn lẹ́nu jojúmọ́ nínú sọ́láàtì ẹ bá sọ̀rọ̀ náà ni àmì dáàmú àwòkọ́sẹ̀ sẹ́yìn ni àbá ansẹ̀tì yìí ẹ̀rí tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ onú òfura ẹ̀rí bá ti sẹ́ Allahu Akbar ansẹ̀tì náà bẹ̀rẹ̀ tiẹ̀ èwo là ń sẹ̀ kìtì dáwò bèyí sẹ́yìn ni àbá ń sẹ̀ sí àjẹbù tètè jẹ lẹ́yìn náà ẹ mẹ́jẹ̀ ajẹ́ kíkí ní ansẹ̀tì yọ bá wá jẹ́ o wàláì ọ̀pọ̀lọpọ̀ ní tí òní ní ládàánù nínú fìtínà gidi ń bẹ lára kìnìyàn wọ́n tó bẹ̀rẹ̀ sọ́láàt ansẹ̀t lẹ́wọ̀ sọ́mátì sálámà ansẹ̀t wọ́n tún wò áà ńlá ń fi mí ni. iná lẹ́nìkan tọkọ̀wé oríkọ oníṣòwò akébà ń ṣe mójútó ansẹ̀t wa lójoojúmọ́ là ń mójútó alukuraani wa ni gbogbo mùsùlùmí náà bá ti há alukuraani. ọlọ́lọ́mọ yìí gbàtẹ́lẹ̀ omi ti yẹ tiẹ̀ wò láìpẹ́ yóò tún máa kọ́ tiẹ̀ kún pèmí tá a lẹ́ni tẹ́jọ́ ládùn <laughs> fìtínà. tó ń torí di eléyìí báyìí kẹ́ẹ̀tì ẹ̀sẹ̀ bíi ijọ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀ kẹ́ẹ̀ má máa mú jáde pa torí tí ò tó yàn kọ́ yẹ kó mú yàn lẹ́rú áá tí ọba síná wọ́n tún ṣetán láti lọ sanwó táàjì ẹ̀ níjọ́ lọ́ wọlé ayé tó fi wá di pé ẹ̀dẹ́rú odidi lè má mú máa bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ó tún lè jẹ́ pé ẹnìkan á ní mo gbórin nínú mọ́sálásí àti nígbọ́ bàbá ìmáàmù ńkọ́ lẹ́yìn ẹlẹ́yìn wọ́n ní wọ́n ní sí ọmọ ìyá wọn tó lè rójú ìyàwó àwọn ọgbọ́dọ̀ rí ẹ̀gbọ́n tí Ànábì sọ ni alhamdulillah àwọn akúnìyàn wọn gbọ́dọ̀ rí àwọn ọmọ ẹyọ ọkọ wọn gbọ́dọ̀ rójú ìyàwó ìyàwó rẹ̀ tọ ẹni tí ọjẹ bàbá rẹ̀ òun ló lè rójú ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ kò gbọ́dọ̀ rójú ìyàwó rẹ̀ àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kò gbọ́dọ̀ rójú ìyàwó rẹ̀ àbúrò ìyá rẹ ẹ̀gbọ́n ìyá rẹ gbogbo àwọn ọkùnrin là ń sọ yẹn o rẹ bàbá rẹ nìkan rẹ ni mahram fún ìyàwó rẹ bàbá rẹ lè mú rẹ travel torí pé bàbá ò ìyàwó rẹ àbúrò rẹ gbogbo wọn lè fẹ ìyàwó rẹ kí ni sá ti ọ pínrín <laughs> kó wò kó ọyàn jẹ àwọn fẹ́ tó bàbá rẹ̀ ò ti gbọ́dọ̀ fẹ́ ìyàwó rẹ̀ sọ eléyìí ń jẹba wọ́n ní sẹ́yìn lè máa ṣàdúrà kó tó wọlé wẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ pé ẹ máa tọ̀ ọbẹ̀ gbogbo léwẹ̀ tẹ́ ẹ máa tọ̀ sí ẹ ṣàdúrà gẹ́gẹ́ sí máa ṣàdúrà kẹ́ tó wọlé ìgbẹ́ torí pé tọ́ọ̀ máa lọ tọ̀ náà nìsín sọ̀rọ̀ kí sẹ́rí àsọ̀kó tó ṣàdúrà kódà kó ṣe pápá lásán ló ti fẹ́ tọ̀ wá tún ṣàdúrà allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith. wọ́n ní obìnrin tí ò ṣe tawaf nítorí pé ń ṣe nǹkan bóò ní hajj rẹ̀ kò lè padà wálé tẹ́lẹ̀ náà torí wọ́n ti tawaf tawaf al-hajj tawaf al-ifada ó dìgbà tóbìnrin bá ṣe lẹ́yìn náà nǹkan oṣù ò lè di lọ́wọ́ kọ́mọ ṣe torí pọ́jọ́ yẹn nǹkan oṣù yẹn pẹ́ lọ títì àwọn ọjọ́ tó ń sìn níwájú pọ̀ yóò ṣe tọ̀wá fún yẹn kó tó wálé wọn lọkọ àtìyàwó tó ẹ pé jojúmọ́ ìjà ní sáá kí ni wọ́n lè ṣe àwọn náà ni ó gbìyànjú láti yanjú wàhálà yìí láàrin ara wọn torí pé tẹ̀ máa ti ń pa àwọn èèyàn bá yín dá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí wàhálà bẹ̀rẹ̀ ni kódà ó lè jẹ́ fámìlì kíní kejì wọn máa dàrú ni torí pé bí kálukú ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni a sì gbọ́n jura wa lọ nígbà wọn bá dàrú tán làwọn náà ṣẹ̀ṣẹ̀ wá sí làákà ìpè àdàrú o ẹgbàá wa àwa náà là á o sọ gbogbo oru eléyìí kọ́ má bàa ṣẹlẹ̀ ọkọ àtìyàwó ni kí wọ́n máa bọ́ sí máa yanjú wàhálà wọn tẹ́ ẹ̀ bá wa lè ṣe bẹ́ẹ̀ kò sí ní tó burúkú ẹ pé àwọn ọ̀maràn tọ́jọ́ pé inṣàlá inṣàlá bí ó ti ṣe dáa làwọn wà lẹ́yìn rẹ̀ kéṣe pé kọ́ bàjẹ́ ẹ pè wọ́n ẹ bá wọn sọ pẹ̀lú ògbó ọlọ́run àárín yóò tó ọmọ ara yẹn kọ́ mọ́ pọ̀ jù tó bá pọ̀ jù tá a rí rú ẹ̀rí ẹ má jẹ́ wọn ju méjì lọ gẹ́gẹ́ bọ́lá ń sọ pé fab'athu hakaman min ahlihi wa hakaman min ahliha ẹ má jẹ́ wọn ju méjì lọ because tí èèyàn bá ti ń pé mẹ́ta especially láàrin ọkọ àtìyàwó tí àárín wọn bá tò tẹ́lẹ̀ náà wàhálà ó lè dàrú ẹnìkan sí ọ̀rọ̀ kan sọ náà ni ó wá lè mú kọkùnrin ọ yarí ó lè mú kóbìnrin náà rán rí pòun náà ṣe má so ẹ mẹ́jẹ̀ wọn pọ̀ jù kó má ju èèyàn méjì lọ. tọ́ wọn lọ́bìnrin tó gbé ọmọ lọ́wọ́ tí ń ṣe sọ́dá ọmọ sì yàgbẹ́ sínú pampers kò sí wàhálà lópin ìgbà tí gbé ọba ti rìn jáde títọ̀ ọba ti rìn jáde kò bá sọ láti rẹ jẹ àmọ́ títọ̀ ọba rìn jáde tí gbẹ rìn jáde tó yí ọ lásọ. So eléyìí lọ́ba sọ láti rẹ̀ jù wọ́n láwọn àdánilẹ́kọ̀ọ́ yìí sáà lè sọ́ dìwé ni bẹ́ẹ̀ ni tẹ́ bá ti gbówó kalẹ̀ àbí káwọ́ ó sì kọ́ wa kẹ́yìn ọ lọ tẹ́ wa èyí tẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ àwa rẹ́dì fún gbogbo ẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.